dákun ẹ dákun. ẹ sì jọ ń torí Ọlọ́run. Hmm? mi ò fẹ́ rí nínú ilé mi ò fẹ́ rí mi ò fẹ́ rí nínú ilé mi. báyìí èdè báyìí ẹni sùúrù ẹni sùúrù. mo ní mi ò fẹ́ rí nínú ilé mi. ẹ fi wọ́n lẹ̀ ní sùúrù. tí ẹ bá fẹ́ lọ́kọ ẹ mọ́kọ wá sí pé kẹ́ wá lọ láti jẹ ká mi fẹ́ rí. síbẹ̀ náà la fẹ́ sàlàyé fún yín la fẹ́ yànnà gbogbo ẹ̀ yín. yànnà náà yànnà ẹ ìpè yẹn ọmọdé ọmọ ọmọ sọnù gan ni bó ló ṣe ajẹ́ nìsín. báyà báyà báyà nítorí bàjẹ́ wà nù rẹ̀ o ah. bá mi. lẹ́yìn fẹ́ bá lè bàjẹ́ kẹ́ ẹ bàjẹ́ mo ní pé ẹ bá fẹ́ lọ́kọ́ ẹ lọ́rẹ̀ẹ́ mọ́kọ́ wá eh. èyí tẹ́ ń ṣèranù ládùúgbò ó ti sú mi ẹ bá mi gbé má ẹ má kéde kéde nù kókó ní ẹ jáde gbogbo yín ẹ lé wọn lọ bí kọ́kọ́ ẹ lé wọn lọ bẹ́ẹ̀ mo sọ fún yín ẹ wo mi tẹ bọ́rọ̀ de yìí nísìn o ti dọ́bàjẹ́ tilé ọkọ ni èmi àlọ́ bá wọn gbọ́ ọmọlanke wa kí a fi kó gbogbo ẹrù yẹn ká kó lọ síbẹ̀ ìyẹn ó ṣe nǹkan kan. wọ́n fọmọlanke kẹ́rù ọmọ rẹ lọ sílé ọkọ rẹ ìwọ kìíní burúkú tápẹ́ ọ̀sọ́rọ̀ ni sẹ́kẹ̀ rẹ torí báyìí wo tí n bá jù ọ lẹ́sẹ̀ báyìí ni ó ti tó nísìn. ọmọlanke tó yẹ wọ́n nù ẹ jáde mi ò fẹ́ rí ẹ lè wọlé yìí mọ́ mo ní ẹ lè wọ bí yìí mọ́. ẹ wọ mọ mi ẹ lọ́wọ́ kan yín kí wọ́n wọ́n bí inú. èmi ò bẹ̀rù wọlé o bá mi èmi ò bẹ̀rù wọlé ilé. bá mi tí ó ṣe ẹ wọlé ni. bá mi àmọ́ òbí àti ẹ̀kọ́ mọ́ wa tó. bá mi nínú ẹ má bínú ẹ kọ́ ẹ̀yìn o. sáré o sáré ti ṣe. ẹ jẹ́ kìlọ̀ fọ́fọ́ mi ẹ jẹ́ kìlọ̀ fọ́fọ́ mi. bá mi nínú ká má bínú ló lè pé ẹ̀yìn o. ẹ má bínú nínú ká má bínú ló lè pé ẹ̀yìn o. ẹ ká sùúrù ẹ sùúrù ẹ̀yẹ kìlọ̀ wọ́n kọ́ ló. ní wọ́n bá ti dá kó síbi bí bá ti ń jáde yàhín ni ó bá gbogbo wa ẹ jókòó. ẹ jẹ́ mọ kìlọ̀ fọ́kọ yín. ní yàhín náà ni ó bá gbogbo wa. ilé ọkọ ya. dákun bó bá. bá mi mọ́ ẹ yanjú gbogbo ẹ o bá ẹ mọ́ bínú o. òun náà là ń yanjú yìí bá ti yanjú rẹ̀ náà láti ń gbé yìí yóò wá dé ìgìlìtọ̀ méjì síta kí ni kí n máa wí fọ́ládùúgbò ó wà lájú mi lẹ̀ kí tàdùbò wèrè mú wèrè lóde ẹ̀gbọ́n ok wọ́n ń wá mi lámẹ́ wọ́n ń wá mi lámẹ́ tí n bá lọ sámẹ́ríkà àdá ọ̀ràn àkìmù ó ṣeun èèyàn tèmi mú ti hùn wọ́n ń wá mi lámẹ́ wọ́n ń wá mi lámẹ́ wọ́n ń wá mi lámẹ́ tí n bá wá lọ sámẹ́ríkà èèyàn tèmi mi ti wúyé o èèyàn lóyún làmọ́ o èèyàn múrí mi tọ̀ǹdà ádá èèyàn kàṣíkọ́kàṣí ìlú ó ṣeun o ó ṣe lè wọ́n wá mi lámẹ́. ẹ dákun ẹ dákun ẹ dákun wọ́n wá mi. èèbà èèbà ẹ wọ́n bínú ẹ dákun ẹ dákun ṣe rí bá a bá wí bí ọba ní dàbí àrífín tàbí tẹ́ náà sí i torí bọ̀dá yìí wọn kọrin wọn ń kurin ni o sórí ilẹ̀ ń kọ́ ní ìlú gbọ́tọ̀ tó rí gbọ́tọ̀ yìí bó bá yẹ kó bẹ́ẹ̀ sì mọ owó oríire amẹ́tẹ̀ kí wọ́n ti ń wá yín o ẹ̀ lé débẹ̀ o. màámi. bẹ́ẹ̀ bá kọrin báyìí wọ́n á fún yín mísà débi tẹ́ wọnú ilé tọ̀dọ̀ tí wọ́n. sẹ́ẹ̀rí bẹ́ẹ̀ bá lè gbà mí láàyè èmi náà wọ̀n mórí kọ tààrà àmọ́ tẹ́ bá lè gbà mí láàyè kí n dá sí gbogbo tí ń lọ ní àyín ẹ o lè dá sí i tóun ẹ bá ti dùn kó rẹ kọrin fún mi Babátúndé Ọmọdúnlámì jẹ ń gbóhùn ẹ. <laughs> màámi kò sí wèrè ilé kan náà la wà àti pé èmi tẹ̀ ń wo ìjáyà gbogbo àdúgbò yìí nínú èmi lólórí wọn ládùúgbò yìí. ó yẹ ẹja mú báyìí ẹ̀yin boys ṣọ́ọ̀ṣì ń le ṣọ́ọ̀ṣì ń le bó bá ń le ẹ wá rí mi ẹ rí mi lẹ́yìn sí i bí ò bá le eléré tajẹ̀dí eléré tọ̀pá ẹ̀yìn alẹ́ wà àfàsọ́ wà ọ̀pá ẹ̀yìn wà ẹ tún lè test ẹ lára eléré àní ṣọ́ọ̀ṣì lé torí ó bọ̀ wá rọ̀ gbogbo wa rè bá a lóyún pátá. mi kì í ṣọmọ ní fújì ọ àmọ́ máa kọ fújì ọ. ó yá fi kárò dí ti sùn mi o. fìkàròdítì fìkàròdítì ẹ e fìkàròdítì sómi o. ẹ fìkàròdítì lẹ́kọ́ ẹ wọ́n wá mi lọ́mẹ́ àwọn wá mi lọ́mẹ́ ẹ nà fi sá wọ́n wá mi lọ́mẹ́ o. ẹ dúró ẹ ní sùúrù. Yes, yes, yes. má disturb àwọn aládùúgbò àgbà. sọ mo ṣayé ni mo ṣe fàájì pẹ̀lú àwọn tèmi oríta ni mo wà mo ṣe fàájì pẹ̀lú àwọn tèmi. ìbọlá kò bọ́ yín sí. ìbọn bó o ayé ìtì ara àwọn ọ̀rẹ́ ìṣe sọ́ọ̀rọ̀ náà wà ní. kọ statement sir. what. bẹ́ẹ̀ sir. wọn oh, kọ statement. bẹ́ẹ̀ sir. gbọ́dọ̀ dẹ̀ ọkọ wa sí bíbá ẹ̀. nínú pàlàpàlà ò lélẹ̀. bẹ́ẹ̀ sọ. ẹ̀rọ ọba tó ra mọ̀ rẹ̀ ń dá a ń gbà ní dá mi. ara ẹni tuntun rẹ̀ wá ní. kí ni gbogbo eléyìí. ẹ má sọ ibi bá ìdìbì rí ṣe ti gbọ́ wọ́n ní kẹ́kọ̀ọ́ statement tẹ̀lé yín àṣà ń tẹ̀lé yín náà ni. kí ni gbogbo rádaràdà tẹ́ sọ yìí wọ́n ní kẹ́kọ̀ọ́ statement statement bó ṣe mú yín ibi tó ti rí yín gbogbo nǹkan tó ní kẹ́kọ̀ọ́ nìyẹn. àmọ́ wọn ṣàlàyé dáadáa àgbékalẹ̀ wọn ló fúyẹ́ àmọ́ ṣẹ́gbọ̀n ṣá inú tó pilẹ̀ ṣẹlẹ̀ gan tí wọ́n kó wa gan kò yé. àmọ́ eh, eh, fine nǹkan tó ní kẹ́kọ̀ọ́ gangan nìyẹn nǹkan báyìí ló ṣẹlẹ̀ o lọ́ fi kó wa débi ó tán. ìwé ọlọ́run ló lè yàn akọ akọ̀wé yẹn nǹkan wọ́n ní ọkọ̀ orúkọ rẹ̀ o ti rẹ́rẹ́ àti kọ́ náà báyìí mm. o dẹ̀ ti mú báyìí lòdà ní báyìí. ìwé òre. ok báyìí bàkọ. níbo láti mú mo láti bẹ̀rẹ̀. kọ orúkọ ẹ o kọ fi bẹ̀rẹ̀ kó lè so bẹ́ẹ̀ ṣe rìn tó fi mú un ó tán. ọ̀jìnìún mm. náà lọ. ó kọ kan ọkọ kanu láti bí ó kọkọ nà àmú láti nà nà fi hmm. nà nà nà nà ogun ogun nà fi hmm. nà fi fi nà fi fi fi nọnu. Ah, dúró dúró kí ló gbé orúkọ yẹn. nọfisat ni. nọfi náà lè ti ń kọ yìí. Mm, nọfi. ọmọ kankan nà lásán mo sì kó jẹ ní èyí fíìsì kẹlẹ. ládùúrẹ́ lè. Ah. gúgú ẹ ẹ máa kọ lọ. kódà fi ọkọ̀ rí bọ́ ti fa lọ ní fi. dèdè ó mọ kankan. dèdè bẹ́ẹ̀ bàbá wa fi fi fi amòfin amò èéfín e, nígbà tí gùn jù ní ti ń gùn jù. fí àá nígbà tí ń gùn jù. kí lọ mọ̀ ṣé òrí bá ṣe pé fi, fí. àwòtọ́ ni fi, mm. ó wá kó bílíkì kọ bílíkì bílíkì bílíkì kí ah, bàbá fi bílíkì sí ẹ fún wa wèmí. so ẹ fi page kankan nà fi. àwa tún mú another paper wa tẹ máa fi kọ bílíkì. Ah. ẹ má jẹ́ kọ́rọ̀ yóò bí yín nù. ṣé rí ẹ̀rọ yìí bí wọ́n ṣe dún mi nà fífi nà fi èyí ò fi láì ní. ṣé dábà kan gilbert. ọ́fíìsà sọ ṣe o ṣó pé kò ṣe drama làwọn pípọ̀ yìí ń ṣe fún wa bí báyìí. Ah, ẹ sà eléyìí kọjá drama sà nǹkan kò yé mi gan sà. ṣé mo tó máa ṣe é sìn. ọmọ lásẹ̀ yẹn eh, ibi tá kó àwọn ọmọ wèrè yẹn sí ẹ kó wọn lọ síbẹ̀ tí wọ́n bá nà yín tí orí yín dàrú gbogbo ibi tó dàrú orí yẹn á straight padà. Ah, ah. ẹ̀jẹ̀ tó ṣe ẹ̀jẹ̀ ní ìmúbẹ̀ tí wọ́n ṣe ń lù yé ní sùúrù ẹ̀ lọ́kàn mi ẹ̀ ní sùúrù ìgbà tá a dé ẹ̀rọ placement placement placement agídí lọ́kùnrin wọ́n fi kọ́ wọ́n bí ẹni níbi ẹni ní akọ ọ̀bẹ náà ẹni akọ ọ̀bẹ fi kákọ bíríkì. ok ó dà pé wọn mọ nǹkan tó ń ṣe ẹ ara ẹ sì sílé àbí ó yá mọ̀ fún. ọ̀rọ̀ o ọ̀gá mi ń sọ̀rọ̀ o wọ́n ò my god so irú ìjọba ìsìn yẹn exist wọ́n bá máa nà yín pa orí yín àgbẹ̀. tó bá yà ń sọ wá sọ pé wàhálà mi pọ̀ jù nínú ilé èmi nìkan ni mo ń ṣe fàrùmẹ́ńtà kò sẹ́ni kankan nínú ilé yìí tó bá yẹ wọn sọ pé mo burú àbí mo ń fa wàhálà kiri gbogbo ẹni tó bá dẹ̀ sọ pé nǹkan tí mo ń ṣe yìí ó ń bí òun nínú èmi fúnra mi mọ̀ yìí pé lágbára Ọlọ́run nígbà tí n bá lọ sí Jẹ̀bú tí n máa dé àṣẹ gidi ni máa gbà wá máa fi bá tàwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ èèyàn jẹ torí mo ṣe ìbẹ̀rẹ̀ ayé mi ní jíjẹ ni wọn lè ní lára kí wọ́n á kú torí pé kọ́ndíṣọ̀ kan bá mi já ìyẹn ò lè ṣeé ṣe tí ti yé nísìn. Ọlọ́run kò ṣàánú o mo gbálẹ̀ mo fọwọ́ gbolẹ̀ mi báyìí látàárọ̀ kò sẹ́ni kankan tó ràn mí lọ́wọ́ ṣé náà dá mi dá. Ah madam. ọmọkọ mi ọmọkọ mi ọmọkọ mi ìkàbọ̀ ìkàbọ̀ ìkàbọ̀ ọmọkọ mi. kí ló dé ṣàlàfíà ni mo bá yín. wọ́n ní pé títí náà gan o. iṣẹ́ ọlọ́ọ̀ni kí ló dé tí gbogbo lè dá báyìí. ẹ̀yin náà rí bẹ́ẹ̀ ṣe mo ṣe ń bí ni nìyẹn eh. olówó níjà sórí burúkú àti bí oṣù tó kọjá eh. òun náà wọléwọlé ti wà àwọn kanṣu wọ́n dẹ̀ jáwé sílẹ̀ wọ́n ní àjọ tí gbogbo náà gbà tó ti yẹn sí èmi wá ní kékeré mi fúra mi yànda kí n tún gbogbo ẹ̀ ṣe torí wọ́n ní ṣe wọ́n ní ṣe. ó ti yé mi nǹkan tí mi máa ń ṣàlàyé sí ni pé ibo ni gbogbo lè lọ sílé dá dáàdi ńkọ́ àwọn àbúrò mi ńkọ́ <laughs> nǹkan tí mi fi láìkẹ́ yìí nìyẹn ṣé mo pé gbàtẹ́ yìí ò tí lọ síbi tẹ́ lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ah! ṣé ti yẹ yín ní ìsìn báyìí ṣé ti rí gbà yẹn èmi pẹ̀lú ọ̀rọ̀ yín ọ̀rọ̀ wa méjèèjì ó yẹra wa ẹ̀yin lẹ máa ń gbọ́rọ̀ mi yé àwọn tó kú ṣe náà máa kọ́rọ̀ mi dànù. Ah! ṣẹ́ni ìyá wa ẹ mọ̀dí tí mo ṣe máa ń gbọ́rọ̀ yín yé torí pé ibi téèyàn bá ń sọ̀rọ̀ lọ báyìí ìbẹ̀rẹ̀ yín náà máa ń sọ̀rọ̀ lọ ẹ̀yin tó yẹ pé tá a bá ń sọ̀rọ̀ fáńtà báyìí ẹ máa sọ̀rọ̀ alóńgbò orí yín ti pé jù tí mo fi ń gbádùn yín nìyẹn mo ń gbádùn yín ẹ jọ̀ọ́ mo àfọlọ́run bẹ̀ yín ibo á ní dádì àwọn bílíkì àwọn nàfí gbogbo ibo ni wọ́n lọ ẹ ẹ ó yẹ yín ẹ ẹ ibo ni wọ́n lọ. ẹ ra mọ́tò ńlá mọ́tò ah! ńlá àdèjà fún yín. ó yé mi <laughs> iṣẹ́ já mi. ṣé rí bẹ́ẹ̀ ṣe ra mọ́tò yẹn èmi wá dúró pé bẹ́ẹ̀ ṣe ń bọ́ lé yẹ́kẹ́lẹ́ bá mi ra tírẹ́ẹ̀nì wà lé. Ah! ibo wa ni dádì lọ dádì mi àtàwọn bílíkì oh. ibo ni wọ́n lọ. ibi mo fi pẹtẹ sọlá ta mo ti sọnù rẹpẹtẹ o mo ni mo ti sọnù. ní ọ̀nà lẹ́wọ̀ ń gbádùn yìí. gbogbo wọn dádì àti gbogbo bàbá àtọwọn ọmọ eh. gbogbo àwọn tó kù gbogbo eh. ẹrọ kọta ló gbé wọn lọ sílùú òyìnbó wọn ti lọ lóyìnbó èmi ló kàn mo kù lé àti pé torí kọ́ndíṣọ̀ tí mo wà òun náà ṣe fi mílẹ̀ kí n má lọ́ọ́ má dọ̀ wọn ìbò láàmú lọ́hùn. ti yé mi ó yé mi òun ni wọ́n ṣe fi mílẹ̀ mi. ẹ ẹ kò sí wàhálà ṣàlàfíà lẹwà ẹ pẹ̀lẹ́ ẹ máa ṣe ẹyin lọ. ní ìjà kọkọ láàárọ̀ yìí. ẹ jẹun sìn ẹ jẹun ẹ jẹun ẹ jẹun. ẹ ló dádì ẹ àlàáfíà ni mo wà ẹ mo ti dé mo ti dé mo ṣe dé sí náà ni ẹ mo délé sí mi ò báyọ̀ lé oṣù tó bá wò mo ní kò séyàn lé ẹ oṣù tó wà lé kò séyàn lé ni náà dájú báwo lẹ ṣe sọ̀rọ̀ báyìí à ibo lẹ wà jàre ẹ police station kí ló ṣẹlẹ̀ ẹ mo ń bọ̀ sí mo ń bọ̀ sí dadi mo ń bọ̀ sí mo ń bọ̀ ṣẹ́gbọ́n mo fẹ́ lọ mo fẹ́ lọ gbé train wa ni mò ń bọ̀ ìjọ. ah bàbá ọkọ mi. mo fẹ́ lọ gbé train wa mò ń bọ̀ o. kí ló lé wọn ní ìsìn ṣẹ́gun lé yín nàbí kí ló lé tó bẹ́ẹ̀ yẹn ìbàjọ́ sọ̀rọ̀ mi báyìí ìsìn ẹ̀ lè jẹ́ kí n parí gbogbo ọ̀rọ̀ tí mò ń sọ fún yín. ah kí ló di látọ̀dún tẹ́tí lọ sẹ́kọ̀ọ́ tẹ́lẹ̀ sọ pé bá mi ra nǹkan bọ̀ abirú kí lè lè báyìí. mo ti ṣe wà á jẹ́ wọ́n. kò ní tó báyìí ṣó lè tó báyìí kò lè tó yẹn àbí dúró kí ni máa ẹ̀ ṣe mi tẹ̀mí disturb ẹ̀. ẹ máa ẹ̀ lọ gbádùn. máa yẹn ò gbádùn ní four hundred and fifty thousand naira ṣe mí sílé máa yẹn ẹ wọ́n sọ ní àmọ́ èmi ò fojú rí 450,000 mo fi ti gbọ́ and fifty thousand, sọ nù mi ò ró wọ́n sọ ní ìwọ ò fojú 450,000 naira so which means wọ́n parọ́ mọ́ yín anyway ìmìlẹ́dì láti assist ẹ̀ tó bá lè complete pẹ̀lú mi ẹ̀yin mélòó ni ẹjọ́ lọ disturb máa yẹn. ọ̀gá ọlọ́pàá ọmọ gbóró lè mi mi kàn ní máa ta boroboro. sábà ti travel sábà ọ̀rẹ́ sábà ti travel abidjan ò sí lára dùn. abidjan ò sí lára dàbí now àwọn ladies tí wọ́n wà ní sẹ́yìn yẹn mo mẹ́rin ọ̀fẹ́sà àti bílẹ̀kì wọ́n wà láàrin àgbọ̀ sí láàrin mi ò mọ̀ ọ́ rí mọ̀ ọ́ rí nǹkan tó sọ pé o mọ̀ wọ́n rí ẹ̀ẹ́dẹ̀jọ ṣiṣẹ́ rí ìwọ àti wọn ọ̀dẹ̀jọ pàdé rí náà bá kìtù àbí mi ò mọ̀ ọ́ rí ọlọ́pàá mo ṣáà ti jẹ́ wọ́n sí ó yẹ kẹ́lẹ́ mo bẹ́ ṣe máa ṣe kíákíá pẹ̀lẹ́ ní ìsinmi kémi máa lọ ẹ wò ẹ wò ẹ wò ẹ má ṣe kọ́ ìlú ìṣẹ̀lẹ̀ òfin àbí wọ́n máa ilé ìṣẹ̀lẹ̀ tí wàá délé lálọ́run ìlera ọgọ́lọ́wà. n tó yà mí lẹ́nu pátápátá jù gbogbo tó wà lẹ́yìn ojú pé àwọn ọmọ yín méjèèjì yẹn wọn ò lè kọ wọn ò lè kà common statement wọn ò lè kọ́lẹ̀ ókè o ẹ tún máa sọ léyìnbó ká máa bá yín kọ́lẹ̀ ẹ bí lè pé wọn ò lè sọ ìbò ṣá bàbá ẹ wo ẹ níṣẹ́ gidi láti ṣe o nítorí iṣẹ́ rí gbogbo ilé tẹ kọ́ gbogbo àwọn mọ́tò tẹ níbì yẹn òun kọ́ lọ́jọ́ alẹ́ yìí o àwọn ọmọdé yìí gbogbogbogbogbò ọ̀wọ́ ni ẹ máa build the future ilé lórí tó ti yẹ bàbá ẹ try kò tí ì late fún wọn bó jẹ́ ẹ̀kọ́ àgbà ẹ jẹ́ kọ́ lọ kọ́. ọfíìsà ẹ fi yẹn lẹ̀ wọ́n mọ̀ wí wọn mọ̀ wí wọn ò lè gbé gba kásí lọ wọn mọ̀. wọ́n wọlé náà. wọ́n wọlé ẹ fi yẹn lẹ̀. Ah, ṣé ìwé ìwé náà lò lórí ẹgbẹ́ ìjà sí ọfíìsà kílẹ̀ ẹ̀ sọ́ọ́ bá ẹ wò ó bá a ṣe mú ọ lọ lé làwọn wá. bàbá a fi wọn sílẹ̀ ẹ ṣáàní lókun àyà yín pé ọ̀rọ̀ wí yẹn ó wà very important. ìwọ ọ̀gá ọmọlúwàbí ni wa àbúrò lásán ọmọlúwàbí ó ti dé ìwà ìfowópamọ́ ẹ̀ lẹ̀. ó ti yé wa. ah, ah oh my god. ẹ kú yín kó bá mi. bọ́ọ̀lù àgbàdo àwọn ọ̀gá rẹ̀ ẹ wà ṣe ń ṣe ń bọ̀ bá mi bọ́dà mi ní ṣe gbẹ́yẹ rí yìí ojúlógún régé yìí tí gbogbo ẹ̀rú yàn yìí kò sí nǹkan kan lọ́pọ̀lọ́ yẹn àfàyà àyàṣà ah! ẹ̀rú ẹ̀wù ẹ̀wù ẹ̀wù ó tún sẹ́ẹ̀ gbogbo yẹn lẹ́jàre àìjẹ́ náwó ẹ̀ náwó ẹ̀ náwó ṣeṣe yẹ kó sọ́ńgà jọ yín ni. mi fẹ́ hàn mi fẹ́ hàn kankan kí ni kí ni nǹkan lẹ́yìn ṣe pé kò yé mi náà bọ̀ ọlọ́run àti ọ́fíìsà àtẹ̀jẹ́ ni bí ó bá jẹ́ ni màá ti kàn án ní kàn bọ̀ yín o ọlọ́run bọ̀ ọ́fíìsà àtẹ̀jẹ́ ni o. ẹ wo bí àbá ń bẹ tù orí màmá àwọ àwọn ẹ̀gbọ́n àwọn àbúrò ẹ̀ ni bẹ́ẹ̀ náà ṣe ń ṣe ọ̀wọ́ ni a ní ni a ní ẹ̀dẹ̀ díẹ̀ bẹ́ẹ̀ bá fago fún yín èmi á fago fún yín o ẹ̀yin náà jẹ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ọpọlọ tó pé bẹ́ẹ̀ ṣe á parí rẹ̀ yóò ibi ẹ̀ parí rẹ̀ ọ̀dà tẹ́ à ẹ̀ wá náwó kọ̀dá ọ o. bá mi. ń gàn mí o. èrìà èrìà èrìà àjọ àyà ẹ wálé ẹ wálé ẹ wálé ẹ wálé iwájú ológun rẹ wáyé agbọdọ rófin àwọn náà kan lè máa mú àwọn lè máa mọ bó ṣe ń sọ̀rọ̀ ni bá ti fago fún wọn ó yé. ẹgbẹ́ ẹ̀ ni àwọn ẹ̀gbọ́n wọn ni. ẹ̀gbọ́n wọn ni àmọ́ ti rí lára wọn. ẹ tó bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ ó ń bí mi. ó ń bí mi nù. ẹsẹ̀ tó bí wàá ṣe pọ́n lọ sí. ẹ lọ kó gbogbo pàǹtí tẹ gbà lọ́wọ́ wọn fún wọn wọ́n fi please. ẹ ṣe thank you ẹ ṣe ẹ lọ gbẹ̀bẹ̀ ọlọ́run gbẹ̀bẹ̀ ọlọ́run máa gbẹ̀bẹ̀ ọlọ́run gbẹ̀bẹ̀ ọlọ́run máa gbẹ̀bẹ̀ ọlọ́run gbẹ̀bẹ̀ ọlọ́run yé ó dáfà sókè yìí dábọ̀ rí ọlọ́run rí ọ orí inú rẹ̀ ó wákùn rẹ̀ ó retí rẹ̀ ó ń gbọ́ ẹ olójú kárí ayé lọ́ba mi Èdùmàrè ọba lè wí lè ṣe ọba mímọ́ ah ẹ bá náà ah ah kí ló ṣe. ife mi àdúrà ọmọ o. kí ló jẹ́ bẹ́ẹ̀. ife mi àdúrà ọmọ babalájọ o. ó yá wèrè ni. ẹ ní sùúrù ngbà tẹ wá mi dé ṣọ́ọ̀pù mi ọ̀pẹ nànú tẹ ẹ bá mi kí ló tẹ̀lé dúró dè mí. ọlọ́run yóò náà àwọn ọmọ olórí búkẹ́ àmọ̀ pé o fẹ́ jábà gbẹmí lọ́wọ́ ni. ọlọ́run ò ní jẹ́ kó so ó lè níran tiwa. ó lè wà níran yín ó lè wọ́n ni òsì níran yín má tún sọ bẹ́ẹ̀ mọ́ ẹ̀yin mà ní ọgíní ṣáwọn pé tí n bá sanwó mi pé ilé mọ́kàn plé pé mi sanwó pé bó mi kì í ti bẹ́ẹ̀ dájọ́ lọ́wọ́ yín. ẹ ṣé tó bá ti wà á jẹ́ bẹ́ẹ̀ ṣé lórí kò fi ọ̀kadà kò fẹ́ fi kọlù mi mo dé sọ́dọ̀ mẹ́ mi ò mi ò rí ọmọ kó mẹ́ ṣé ìwọ nìkan ni máa dúró tì ní àbí wọn nìkan lòrò kó ń dájọ́ fún. ẹ wo mo fi ṣakara yín ni ṣakara ló ń pè yẹn nítorí ṣakara gẹ̀ náà. ṣakara kọ olóje ni ṣakara gànàgàn náà ìwọ gan torí o yẹ sọ fẹ gbogbo èdè tó máa ń sọ yẹn o má ti sọ pé mi ò gbọ́ yìí mo gbọ́ yọkan tí mi ò bá gbọ́ gbogbo ẹ̀ kí ni túmọ̀ ṣínẹ́kẹ̀ náà chineke na-akpọ ah, kí ni tún ẹ. ẹ sì máa no problem ó yé yín. képe ni. èpè kọ tó wá jẹ́ pé ni n dá three hundred ṣùgbọ́n igba two hundred naira. tó tán tó tán ẹ sọ tán torí two hundred náà ló bẹ̀ sí ní lébi tó fọkànlá tó fẹ́ para ẹni lórí ṣé o fẹ́ dájú two hundred lọ ni ẹ kí ló ṣe é dẹ́ pé ẹ kí n rò lákàyè gbogbo iṣẹ́ ṣe báyìí náà Lagos state government ẹ sọ fún yín títí pé tẹ bá máa gbọ́kadà ẹgbọn akoto ẹdí akoto ó element torí ẹ bá fọ́nká sí sí sí àdàkùn bẹ́ẹ̀ nìkan ló kó bẹ́ẹ̀ olúwa ló lówó àwọn ọmọ ènìyàn wà là náwó gẹ́gẹ́ bí a bá nà ẹ ṣàmọ. ẹ ṣé wàá rí ọmọ ènìyàn tó bá ní làákàyè á tún wá jẹ́ kó tún gbọ́ pé olúwa ló sọ pé àlejò lówó tó bá yàtọ̀ dẹ kó sáré gba ọmọ ènìyàn máa ń ná owó nínàkúnà tó bá lejò ni ó yẹ. ẹ wo ẹ má balẹ̀ rojọ́ ẹjọ́ ẹgbà ẹgbà ẹgbà ẹgbà ẹgbà má kíẹ̀. o ní ju two hundred náà lọ ni tí wàá máa ranjú wàá máa ṣé àlọ́ ra kó má ṣògbòrò ó wà tí wọ́n máa December wa tún máa gbé ọkọ̀ ńlá. èmi ò ṣàlówó mi bí àbá fowó sí báǹkì ó dandan kó gbà. ẹ bá nà táwọn ní ọ̀kadà. pàdé mi kan ló ní ṣọ́ọ̀bù mọ́ka ní kí wàá fi double crossing ni. mo rò pé àkójọ ọ̀rọ̀ ọ̀kadà pé o lákòójọ débi tó máa ọ̀kadà mo ló ti fẹ́ rí ṣáàrọ̀ ra o. ẹ ṣe pé fún mi ni. mi ṣe pé fún ẹ o lákòójọ ni one thousand ló máa ń dà ìgbà yóò lọ fi ìgbà padà ẹni bá lákòójọ máa ń da owó léraléra ni ó ti yẹ jẹ́ kí orí ẹ̀ kó pé. ẹ̀wẹ̀ má sọ̀rọ̀ sí mo lé ètò ìjọ ilé lọ nílùú mo ń kórè kó délé bó ṣe jẹ́ nìyẹn. orí inú rẹ ooo ọtún rẹ oore yẹ. kí ló dé ẹ pọn ifo yọ ni. ẹ bá náà ẹ pọn ifo yọ o mo gbàgbé rẹ gba ìrú tọrọ ya kìíní jọ gbé mi padà sílẹ̀. ẹ ẹ start kò tán. Ah, ìgbà tí ì ṣe tiẹ̀ mm. o ò mọwọ́ ẹ ó yá àtọ́ǹtì mi mi ì lè pa sọ tán ṣe bí o lè baba kò sọ̀rọ̀ ẹ jókòó ẹ jókòó ẹ jókòó. <laughs> jọ o jọ o. jesus ibo onye ndu. akwụna nọ. díẹ̀ díẹ̀ ah. díẹ̀ ah. ọmọ ìwọ lọ rẹ sà kí ló ṣe díẹ̀ díẹ̀. ẹ fún mi lọ́rùn o. díẹ̀ díẹ̀ ah, díẹ̀ díẹ̀ díẹ̀. bá fa sókè yìí náà bá rí ọlọ́run rí ọ yé orí inú rẹ ò ọlọ́kàn ẹ orí etí gbọ́ ẹ olójú kárí ayé lọ́ba mi Èdùmàrè ọba lè rí lè ṣe ọba mímọ́ atẹ́lẹ̀ kárí ayé lọ́ba mi Èdùmàrè ọba tó nímọ̀lá ọlọ́run gẹ́bẹ̀ ọlọ́run gẹ́bẹ̀ ọlọ́run àgẹ́bẹ̀ ọlọ́run bébì àyíkẹ́ ìjẹ́ lẹ́sẹ̀. ẹ wo mo ní nǹkan tí mo fẹ́ ṣe ń tèmi o. ó ga ṣé ṣé wàá kejì a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run àlàáfíà la mo fẹ́ wo nǹkan tẹ́ fẹ́ kọ ni o. ẹ o lè láǹfààní àti wo. Mm ojú mi lẹ ń wò ó. Ah, wo ṣe ọ̀rọ̀ nǹkan tí mò ń kọ sílẹ̀ o ṣé o ti máa ń wojú ẹ báyìí gbogbo nǹkan tí mò ń kọ á máa lọ smoothly bọ́sẹ̀ orí ti máa tún wá di ojú ibi tí máa gbé bárò yẹn síbẹ̀ ẹni tí ti máa fẹ́ kọ yẹn náà tún lọ bó ṣe ń lọ ah. ó yẹ eh, bó ṣe jẹ́ nìyẹn. mo fẹ́ wo nǹkan tẹ́ fẹ́ kọ ni o. èmi gan fẹ́ kó wo eh, ó nìyẹn gbà wá eh, wá wà. ṣé kò le. kí ló máa ń ṣe ẹ náà mo fojú sọ mo fara sọ mo fi gbogbo everything tọ́lọ̀ ń yọ̀ ọ̀dà fún mi láyé mi mo fi sọ fún ẹ o jẹ́ ń tì kàn kí ló ń ṣe ẹ́ ẹ́ ìwọ tó jẹ́ pé láti ní oyún ọmọ yìí tó ti wá ní oyún ọmọ yìí ni mo ti ń bẹ̀ bọ̀ mo dẹ̀ ń bẹ̀ bọ̀ mo ń fẹ́ follow up mo ń fẹ́ follow up ó dẹ̀ ṣí sọ pé kò possible kí ló ń ṣe ẹ́. ẹ ah, ah. ti ẹ̀ ní tìjú ṣá. Ah, pẹ̀lú oyún nínú pẹ̀lú ọmọ mo tún bímọ tán ẹ̀ tún dẹ̀yìn lẹ́yìn. ṣé orí bíi díẹ̀ pé wàá sọ fọlọ́run ọba pé o dúpẹ́ lọ́wọ́ ẹ̀ nìyẹn ah, ọkùnrin wo lórí tó ń tẹ̀lé olóyún o tún wà lóyún o tún kó ẹ jẹ ah, ṣé onígbà ayọ̀ ká ló gbà fún mi ní o pẹ̀lú oyún tó ní máa tọ́ ọ̀pẹ̀ ni ọmọ máa kèpùrọ̀ kan fáwọn ọlọ́ọ̀bẹ̀rẹ̀ ṣé orí adìyẹ tó bá sábà lórí ẹyin èmi tún lè sábà sórí ẹ ah, wọ́n mú gbé sàn kan fún ayé àtijọ́ ni gbogbo nǹkan tó ń sọ ẹ̀ tán ẹ pé tó bá sọ̀fà lórí oyún olóyún pé bóyá ó dìgbà tó wá tó pe tọ́rọ́ kọ́ máa tó lè mọ àwọn tó ń fẹ́ràn àbí kí bàbá yẹn tó lè fọkùn bàbá ńlá rọ́ ni ẹnìgbọ̀n arábùkí ọ̀kẹ́rẹ́ bí mo ṣe wá ẹ̀mí gan tún rìn sí à àwọn ọmọ àti dàtú ti lajú nǹkan tí wọ́n sọ yẹn lọ ọmọ tó yẹ pọ́n mọ ọmọ <laughs> kí ni wọ́n sọ yìí ìwọ mọ̀ pé gbogbo báńkì tó lu léètì yẹn táwọn èèyàn sáfù èèyàn dọ̀ mí náà rọ́wọ́ sí ṣá ah, gbogbo tí wọ́n sọ yìí kékeré lówó tó bá jẹ́ tówó ni màá fowó tún ẹ ṣe màá fowó bá ẹ jẹ ọlọ́run. ọmọ mi ò tí jẹun látàárọ̀ mo ní di five thousand. Ah, kí ló ń ṣe ẹ wọn ah, ó fọ́ nìkan ṣá ọmọ yóò tí jẹ lóúnjẹ bisikíìtì tó bá tiẹ̀ máa jẹ ṣé five thousand ló máa ná tán. ó ti tó wà ní ju five thousand lọ. ẹ ó ti yẹ mi láàyè because mo ń gbówó rìn ó ti yẹ torí àwọn aláyé kan má tún ṣe kí kan má tún tẹ̀ so kàn fún mi láàyè kí n lọ báyìí tí n má lọ tí fi padà dé màá kàn fún five thousand five thousand ni mo kàn fi dẹ́ ewo ní o tó o ti wá gbàbẹ̀ tí wọ́n ní kó ṣe tèmi màá máa fún ẹ ten ten thousand every day bọ̀ṣọ́rọ́wọ́ tó dá mo ti pẹ̀lú sílẹ̀ rẹ ti wà káàntẹ́ fọ̀gbà èyí tó dá ìgbà padà kó fi ṣètò fún ọmọ ẹ kó kàn fi jẹun ó ti yẹ. ìṣe bẹ́ẹ̀ni àwọn gbàgìrì wà á orí kọ́ ọmọ ẹ fẹ́ fi style jẹun jẹun. àwùjọ yín lóòótọ́. lóòótọ́ ni sórí ẹ̀jẹ̀ mi atẹ́gùn ni ibi tó bá fẹ́ síra ẹ̀ àìmọye àwọn tó ti parọ́ mọ́ mi pé mi mo lọ mọ́. ẹ ṣe wo ajáwá ó dàárọ̀. súnmọ́ ọlọ́run aláàyè ẹ súnmọ́ ọlọ́run òyìn ẹ̀sùn ṣe kókó nu o bàbá tó ṣàwòrò kòtò jìnnìrọ̀rọ̀ ìkísà orí ọ̀rọ̀ ikọ̀ ọ̀gbẹ́ kan bí òun jàǹgó. báwo bàbá máa tọ̀ kíni kọ́ọ̀tì ṣe é ẹ ó titọ́ titọ́ ẹ ìgbà tẹ bá dó wájú mọ́tò kíni ti yín bàbá ẹ má bínú. bàbá mi ẹ̀yin náà wà ó bàjẹ́ tì ọlọ́run ni wá yín tì. ok keep short keep short. ọlọ́run mo fẹ́ bí léèrè mo fẹ́ bí léèrè kí ni kọ́ńtì di báyìí. Ah, bàbá à ń yọ̀ sí lọ́rùn náà ni. ẹ̀ ń yọ̀ sí mi lọ́rùn mi. à ń yọ̀ sí lọ́rùn ni bàbá. ah ó mà ṣe o. àwọn ọmọ yín náà ni bàbá. àwọn ọmọ ìyá aláya ìwo ni. iná lẹ wà fún wa bàbá. ohun tí mo kàn mọ̀ ni pé ìran mi kankan ò ní rí báyìí ó dá mi lójú bẹ́ẹ̀. bá a gbàlagbà. just take it ọ̀yà ẹ wà ẹ wà ẹ yí wọnú. ṣé ẹ ṣe rẹ ni. àwọn ẹ tẹ àwọn ọgbà ọgbà ìgbà. ọwọ́ kí lẹ ń gbà. wọ́n yà fún mi. ọwọ́ kí lẹ gbà. ọmọ náà wà ẹ kọ́ lọ́wọ́ ẹ yóò lọ sí. ṣé ẹ ṣe. sọ́ọ̀dẹ̀ bàbá àgbàlagbà wà lọ́gọ́ orí ẹ. mo gbé máa fi. bíríkì ò ń gbójú sá àbí bíríkì kọ́ yìí ẹ̀yin iṣẹ́ tuwálì. ìtọ́lé orin tó bẹ́ẹ̀. ẹ̀rí pọ́nlọ́ ló ní kí bá ti ṣe pé fáwọn ọ̀rọ̀ mi àṣọ ọ̀rọ̀ mi gan ṣe tuwálì bíríkì oúnjẹ tó aláìṣe rí abọ́ ọ̀sẹ̀ yìí obìnrin méjì ẹ̀yin tẹ́ jẹ́ fámìlì tèmi ẹ̀yin ṣe tuwálì kí ló tó fi hóòdì tọ́sà báyìí. ìṣàgì ni. àyà ah, jẹ mí. ìṣàgì o ìṣàgì ṣòkòtò ìpìlẹ̀ fún mi ni o. báwo ni láìpẹ́ àwọn ọ̀ràn mi ṣe rí báyìí wọ́n lọ́hùn-ún báwo ni láìpẹ́ àwọn ọ̀rọ̀ mi ṣe rí báyìí. bílíkì náà. náà fi ẹlẹ́ẹ̀ṣẹ̀rù eléyìí mọ́ ẹlẹ́ẹ̀ṣẹ̀rù eléyìí rí. ọkùn kọ bàbá yín kọ. ọmọbìnrin. ẹ ń tú àlè kiri. bọ́dà mi mú bílíkì ṣe bẹ́ẹ̀. ọ̀nkú mi kí wàá ní ayé bílíkì àti nàbí ṣe wá rí bẹ́ẹ̀ yẹn. bó ló ṣe rí kí ni wọn ò ṣe kúrò àwọn ọmọ tó tó dàgbà tó yẹ kó máa ṣe tuwálì style táwọn eré abọ̀ ṣe ń ṣe káwọn náà máa ṣe nínú abúlé bíbá ẹ̀dẹ̀ ń wòrán ẹ̀dẹ̀ ń wò wọ́n. àwọn ń jẹ gbòòrò tiẹ̀ ni. Ah. wọ́n ń ṣe kí ni. wọ́n ń jẹ gbòòrò ni. wọ́n ń jẹ gbòòrò ti wọn. Eh. ṣé mo kò ní burúkú gbáà ní nǹkan tẹ́ sọ yìí ni. kí ló fà á. láwọn ọmọ tó dàgbà tó yẹ tí wọn ní education tó ò kàwé. báwo lè ṣe fẹ́ kọjú ọ̀la wọn ṣe rí. èmi retí wọn ọmọ ọkọ wálé ni. mi ì fi style understand dada. ọkọ wọn ni mò ń níjọ́ ní ní ọkùnrin ọlọ́kadà kẹ́tẹ̀ ń wá bílíkì wa àmọ́ tí ó tó bílíkì fi ṣe lọ́ba ló wọ̀ wá mọ́ mo ti ẹ̀ pé ọ̀wá yàwó ẹ̀wà ẹ̀wọ̀n ni ó ní kí n fi lẹ̀. ayé ìran wa bàjẹ́. kí ló dé. ayé ìran wa ti bàjẹ́ kò sí fúnṣọ fún ọ̀wà kò sí good fúnṣọ fún. torí kí ni. torí pé ilẹ̀kùn ni ó ń kù tẹ́wá ń tìǹkì báyìí irú tìǹkì yẹn ni mo sọ pé kò sí fúnṣọ. kí ni tìǹkì mi tó burú. ẹ ṣe ọlọ́kadà lẹ fẹ́ àdọ̀fà àwọn ọmọ ilé lọ́wọ́ kó fẹ́. Mm. Ah, ṣé ọlọ́kadà ẹ ṣe èèyàn wọ́n ń pawó ah. wọ́n ń pawó gidi gan kò sí tá a lè ṣe sáwọn. ẹ̀dá ń ṣẹ̀ mí ẹ̀ ń ṣẹ̀ mí. kí ni mo fi ṣe ọ. so ọkọ ló kọ láti mú wálé fáwọn ọmọ yẹn. èmi ló tó kù. ẹ bá wípé wọn ò kàwé ẹ mọ̀ pé ní tí wọn bá kàwé sí i inú òkùnkùn ló wà ó ti tiẹ̀ ti bàjẹ́ kò ah. lọ́jọ́ tani ọgbà àwọn eléyìn gọlọtọ gọlọtọ ń sí sùkú. tẹ́ ẹ bá fẹ́ kí èmi àti kájà tẹ́ ẹ dẹ̀ fẹ́ kí n tẹ́ láti di sóòrùn gẹ́gẹ́ bí ọ̀nkù àfikọ́ kàwé lójú mi máa kọ́ ọ lọ sí sùkú. tani ọgbà àwọn eléyìn o. wọn nígbà tani. wọn kàn wá bíbọn dà sùkú fún ẹ ní. lálọ́ fẹ́ fọ́ lóyún. Ah! nígbà orí tíṣà burú ni láéláé. agọlọtọ gọlọtọ yìí. tó jẹ́ mi mò ń kó wọn lọ. wọ́n dàgbù mi yóò lẹ́ oúnjẹ ọ̀rọ̀ ilẹ̀ tó bá mi sọ. Oh. Ah, ilẹ̀ tí mo sọ́njọ́ sí. Eh ẹ ṣé ó ti wà rẹ́dì. nílé àtìlẹ́ fi gbogbo nǹkan ló ní àkókò tiẹ̀. you must be very careful mi tí mo yìí. ẹ ti gbọ́ because you are no more kids àbọ̀mọdé ni. ah mr agbọ́láwọ̀ ah. ẹ ǹlẹ́ mr dende àti jókòó pẹ́. ẹ ẹ má bínú mo ń ṣe àwọn kankan ni. that's all right. ẹ ní mo wá rí. ẹ ah. ká sọ. Ah, greeting greeting greeting greeting ẹlẹ ẹlẹ ẹlẹ wà <laughs> so. àwọn tí mo kó wá fún yín nìyẹn. fún. education wọ́n ní láti kàwé wọ́n ti pẹ́ ńlé wọ́n ti ń runlé wọ́n á fẹ́ kàn kàwé torí bẹ́ẹ̀ bá gbàgbé ẹ̀yin lẹ máa ń bá wa sọ wípé ẹnikẹ́ni tí ò bá kàwé bí ìgbà tó wà nínú òkùnkùn ni. in fact ó ti kú ó ti kú ó ti kú ìyẹn ló ṣe wùn káwọn ilé ìkàwé bẹ́ẹ̀ ṣe máa wá bá mi ràn wọ́n lọ́wọ́ òun ló kù ẹ yẹ̀ wọ́n wò dáadáa ẹ wò wọ́n àwọn rè. Hmm. Uh, excuse me are you ready are you ready to learn. wọn ah, jà jẹun ká tó kúrò lé bóòlì àgbà girigiri náà kó a kúrò ní. wọn jà jẹun kẹsì mọ gbọmọ máa ń sọ gbogbo àwọn ọmọ yànnà náà ẹ̀rọ mọ́ra lọ láìsẹ̀ ó kí n lèèyàn fi ń gbé títà àmọ́ abẹ̀rù wọn la ṣe tẹ̀lé wọn àwọn lè bá wa sọ̀rọ̀ ká mọ̀ gbọ́ àmẹ́bí náà ń pa wá. ẹ ṣàdéǹde kí lè bí àwọn wèrè kí náà fi dá yín lóhùn ẹni wọ́n ní are you ready to learn ṣe é ṣetán láti kàwé. àkà àkà àti ṣetán níbẹ̀ ti kó àwa bí àti ṣetán láti kà. kíkà níwé àkà kíkà ní. bẹ́ẹ̀ ni ká ti kà náà ni. bẹ́ẹ̀ ni àkà. kò pé ṣe bẹ́ẹ̀ gbọ́ respond. in fact anyway no mo ṣàkíyèsí pé iṣẹ́ ńlá ni a máa kò sí seriously bọ̀dá má jẹun pẹ́. àìrọ̀ àìrọ̀ ǹjẹ́ kọ́ tí ì bẹ̀rẹ̀ kíákíá. àwọn teachers mi bì they are very very good. that's all right competent mo mọ̀ ẹ̀ lọ́wọ́ take care. and again torí mo rí bẹ́ẹ̀ ṣe ń wò wọ́n wọ́n kàn develop even ẹ̀rí pé wájú àwọn méjèèjì ó wà extra extra developed kì í ṣe pé bóyá pé wọ́n dàgbà o lọ́jọ́ orí o wọ́n wú ni o ẹ̀gbọ́n rẹ̀ ṣe wú níwájú wọn wú ẹ̀kẹ́ ká ṣọ́ra torí wíwò yẹn ó fẹ́ rí bákan. ó yé mi. so ẹ bá mi ẹ jẹ́ wọ́n tètè bẹ̀rẹ̀ kíákíákíá mo fẹ́ kọ́ ní education consent education. we we we break. ẹ ẹ ẹ má respond gbogbo àkókò tẹ máa bẹ̀rẹ̀ sí sọ́mọ́ wa ìná mo kàn ń wo bo bí iṣẹ́ yẹn ṣe máa lọ àmọ́ anyway ìjọ ọ̀nà la fẹ́ kọ́ bẹ̀rẹ̀ báyìí. monday da ìjọ bẹ̀rẹ̀ monday. àlera yìí ah, ah, monday ah, àlera yìí monday sà àlera yìí monday ṣe ní monday a ní òde òde ó sì ṣe pàtàkì gan. kódà ti rà ń kára. ẹgbẹ́ gẹ́gẹ́ sì la bàbá lọ wọn fún wa lẹ́kùn wa. ẹgbẹ́ gẹ́gẹ́ la ọlọ́run ò lè ráyè monday máa ráyè máa. lọ́tọ̀. ẹ dúró wọn ka gbogbo ẹ dúró. a máa ká tiẹ̀. ẹ mú sí wàhálà ẹ jẹ́ mú ọ ká. ká tọjọ tiẹ̀ à ah, ó ń gbọ̀n. ẹ kó gbogbo ẹ wá. fi kí ló dé ah, ẹ̀mí mi tó lọ gba gbogbo wàhálà ẹ̀ tó akọ déjé mi wá nílé ká ni ìwọ máa bá mi ka tiẹ̀ lọ́tọ̀ kí mi máa ka tèmi lọ́tọ̀. ó dáa five hundred mẹ́sàn-án èló nìyẹn. two five. two five ah ah dùnà sórí ẹ pé báwo ló ti máa jẹ́ two five. ṣé ẹ̀ka fúnra yín two five ni ó jẹ́. two five. èrò. sì hmm. máa fẹ́ ọkàn kún kọ́sìn. ó jẹ́ three. three thousand. kí eré dúró báyìí náà. èló ni jọmọ wọn. hello ẹ mo ń wẹ̀ kí ló dá àwọn lórí púpọ̀ ara àwọn oníbàárà ti mìíràn ayé ìyàjọ wọn ni kí wọ́n gbowó lóru báwo mo ṣe máa lọ gbowó lóru. ṣé èsì páwọn tí wọ́n fẹ́ẹ́ fẹ́ yín o ẹnìkan ò lè gbọ́kọ̀ mi o. ṣé mi ṣé mi lálẹ́ ni ṣé mi lálẹ́ ni ṣé mo ti ẹ̀ mọ ń wo mi ìjọba ti má ti gbájú mọ́ sẹ́bà ẹ̀ wo ni èló ló pe ilé rẹ̀ kan. three thousand. three kò ń dúró báyìí náà èló ni eré. five thousand gbogbo rẹ̀. gbogbo ilé. bẹ́ẹ̀ ni ẹ̀ ká. tó wú tó yìí. bá tí a jí yín lówó ni. mo mọ̀ kó lè ṣe é. mo bá rí nǹkan àgbàdo ìwé láàrín. fifty fifty naira uh, mẹ́wàá èló nìyẹn náà. two hundred. two hundred. bẹ́ẹ̀ni. kí ló ṣe tó máa ń ṣe báyìí náà ó bá dàkáǹtì rú two hundred àbí two fifty. bẹ́ẹ̀ ni baálé mi náà ah. bìíní two fifty. ẹ bá má má jẹ́ kí n ṣe àkáǹtì má jẹ́ kí n ṣe àkáǹtì ṣe. baálé mi ẹ wá bó o wá lọ́rọ̀ owó tí bí tẹ fẹ́ fún mi. owó èwo. owó tẹ́lẹ̀ ẹ̀ fún mi. owó títí mo ní í fún ọ. owó tẹ́lẹ̀ ẹ̀ fún mi. ṣé mo ní máa fún ẹ lówó ni. baálé mi fún un lówó ẹ sáré pé nǹkan ti ń fẹ́. ṣé mo jèrè lórí àjọ alájọ ni ah! nígbà tá a lọ gba owó yẹn tó ní kí n fún ẹ tó fẹ́ kí n jẹ gbèsè ni. á jèrè ń bò bá yẹ fún mi lówó. tó bá jẹ́ ẹni sórí owó tí mo kó wọlé yìí o in fact n tó burú jù ni pé ká sọ pé ìyá aláṣọ sick mi ì lè yọnu ẹ̀ ó ti yẹ owó eléyìí o mi ì lè fọ́ọ̀kù owó àjọ alájọ ni mi ì lè yọ wọ́n ní àfẹ́ níbẹ̀. ẹ ṣe é fẹ́ mú owó ta ni ẹ fún mi lówó èmi nílò owó ẹ fún mi lówó. ọmọ tó ṣẹlẹ̀ tó bá dọ̀la màá bẹ àlejò owó tẹ lẹ́ni mi ò lè yọ kọ́bọ̀ nù. ẹ ní yọ kọ́bọ̀ nù rẹ̀. mo ṣe gbé dé gẹ́rẹ́ bẹ́ẹ̀ ni máa tọ́jú ẹ̀ sínú ilé ó ti yẹ. <laughs> yọ oúnjẹ o ṣé bí ìgbà tilẹ̀ yìí owó inú rẹ̀ bí ó ṣe mú un sọ pé òun ò ní fún un lówó kankan nílé lè dà wó lémi rẹ̀ ọgbà nù lè bẹ́ẹ̀ mọ̀ sọ. bákan ní kòkò ara ọmọlé.

pè mí bá ṣí èrè ni. ẹyin sọ́nà mọ̀ náà kí ẹni ọlọ́run ọmọ kírun tá n pè ànábì Muhammad sallallahu alaihi wasallam níbi tí ẹ sì ń fa sìgá lé ànábì lórí kọjá. ẹ wo bí mo ti ń fa sìgá mi jẹ́jẹ́ ẹ bí tẹ sí kírun ẹ jẹ́ kó rí i pé ìyàwó rẹ ní ẹ̀jẹ̀ bábá lọ ẹ̀bẹ̀ bẹ́lẹ̀ dá ń sọ̀rọ̀. àwọn tó bí lámìnà ṣe tá ní ìrọ̀lẹ́ ní sísúnmọ́lá ìrọ̀lẹ́ ní rẹ̀. aláwọ̀ pàrọ̀ aláwọ̀ pàrọ̀ aṣáájú aláìlẹ̀ ló aṣáájú aná Muhammadu Rasulullah ayé aláìfẹ́lẹ́ ayé aláìfẹ́lẹ́ akẹ́kẹ́ mọ́tò ń sọ láti ọlọ́wọ́. أكبر ربنا ولك الحمد أنا بصلي الله أكبر bàbá bá tọ̀ bá gbóyè ń e bú. ìjọba náà wà yá kẹrìá aláàjì aláàjì Alaji. ti wàhálà kì í sí àwọn sá abẹ́rẹ́ kì í máa ṣàlàyé. ṣe ya wèrè ni kí n tẹ́ pẹ̀lú tiyín ẹ ya wèrè ni. ẹ má bínú gbà náà o àkójọ yẹn kàn máa kankan orí burúkú ẹ mú kú mu ọ̀pọ̀ aláàjì mọ̀ pé alábì sọ́ọ́rì ọjà rẹ asagafurula asagafurula asagafurula asagafurula asagafurula asagafurula ẹlẹ́ o gbogbo. ẹ wá kí ni gbogbo orí burúkú. rọ̀bẹ̀rẹ̀ kàlẹ́ ń dùn. ṣé ìkọ́bọ̀ bá sọ̀rọ̀ ni ṣé òye pé ẹ ti ń ṣí èrè ẹ ń wẹ̀ ṣe kí ló fa gbogbo platform ìlẹ́nu ọ̀nà ẹ ń wèrè ni. ìwọ ọmọbìnrin yìí ẹ máa ṣọ́ ẹnu ara yín ẹ máa bẹ̀rù orí ara yín o mò ń kírun lọ́n bí anábì lọ sí èmi ká o. ẹ ń gbà tá ń kírun kan ṣé ẹnu ọ̀nà ló wà ẹ̀kẹ́ tí máa kírun ni. ọmọbìnrin ẹ kí ló ń ṣẹlẹ̀. ọ̀tọ̀ ẹ̀dá onílàkàyè inú yín dé àfa skuli sọ́dọ̀ kí irú. ẹjọ ẹjọ ẹjọ ẹjọ ẹjọ ẹjọ ẹjọ ẹjọ olórí burúkú ló tẹ ẹni sí igbó ibi táwọn èèyàn máa gbà kọjá ẹyìn ẹ ayé rẹ bàjẹ́. níwọ̀n tí mo rí bí onílàkàyè inú wọn inú tí mò ń kí ń bí torí ẹ̀yin wọ̀nyí ni sọ́dà sẹ́rínú ilé ibi tí ẹ̀yìn lọ́nba ti ń gbé kò ní í dá akẹ́ni kankan lágbègbè rẹ̀ gbẹ̀sẹ̀ torí gbogbo ẹ̀sẹ̀ yín ọ̀run tiẹ̀ ọ̀run tòun ọwọ́ tèmi wọn ti béèrè èyí tó mi ń ṣe yìí àwọn anákàlì tó dára ni mò ń bá yín kà torí pé ká ilé rọrùn wọ̀ kò sí ní tó ní káyàn mọ́ lọ mọ́kà kẹ́ ẹ̀ wá dé ká ẹ̀ kan yín mọ́ bí ká ẹ̀ kan yín mọ́ bí torí ẹ̀ ń tọ́ lọ mọ́kà tí olóyin wálé mígbè yẹn rajà tí ọgbà rìsíìtì ni kọ́ ẹ máa jẹ́ àlàájà wìlì. ẹ ń ṣí eré ni. àfa ń ṣí eré kò sí ní tó ní káyàn náà mọ́ lọ mọ́kà kẹ́ ẹ̀ padà máa jẹ́ àlàájà alfa skuri. lálá yẹyẹ bá pè mí ní àlàájì skuri ẹ ẹ tẹ sọ pé pásọ skuri tàbí kẹ́ ẹ ní dike skuri ẹwà kó sì kúrò. àwọn ọmọ lórí burúkú yẹn ẹ jẹ ọlọ ọjọ́ yọ ọjọ́ yọ tí gbogbo ìgbogbo yẹn ọjọ́ gbà tó dà kọjá. ó ti wọlé ẹyà àbájẹ àbájẹ. ẹwà kó sì kúrò ẹwà kó sì kúrò ọdọ báyìí ọdọ báyìí alùpùpù ẹnu ọ̀nà tàbí wà báyìí. ọlọ́ọ̀dà ẹjí mi pé ọlọ́ọ̀dà ẹjí mi pé ìwé wúlò lẹ́jà yìí. ìwé ọlọ́ọ̀

àti ẹ̀wà jẹ́yàn. gbàgbẹ́jọ ìdúgbò. wọ́n fẹ́ gbé wo mi mẹ́mórì mi lè fò yọ olórí burúkú àṣìyèrè. wo ibà ṣe yìí ibà ṣe yìí ìdí ẹsẹ̀ yìí ìdí ẹsẹ̀ yìí ìdí ẹsẹ̀ yìí. àbájú mo ń bú sọ́dọ̀ kí mo ti gbọ́ ọkọ̀ ya yín wọ́n bá ń fa. mo ti gbọ́ mo ti gbọ́. ànábì má bínú o àwọn olórí burúkú ni ọ̀jẹ̀ ń kírun mo ti gbọ́ o ẹ rò pé kẹlẹ́ ni. you are, there you are, there you are, there you are. Ń bọ̀. Mm-hmm. Twenty-seven times four. Ta ló mọ̀ nù yín? Ó Okay, okay, okay. You lójú you see? twenty-seven times four. Uh -huh. is equals to one two six. ah! what? bí mo ṣe kọ yín tó tó kò mọ sí is it right or wrong answer no answer look at yourself okay you. twenty-seven times four sir. yes. the answer is one oh eight. one oh eight good clap for him clap for him one oh eight yes three times y is equal to Six. Three times y is equal to six. who can find me y please ah ah síbẹ̀ ẹ síbẹ̀ ẹ come back come back here come back here are you mad eré lẹ́rù kọ́ sí ẹbí ni ṣé táyì tó yẹ máa bọ̀ wá sí ní school ni. Ah, mo mọ̀ kó wéèrè mo mọ̀ tọ́ wéèrè o. Ah, fún àwọn wo àbí fáwọn ẹbí yín tí ó dáa fún ah. wọ́n ní kò dáa fún mi tẹ́lẹ̀ ni. ibò ẹ mọ̀ sí wa gbọ́. shut up your mouth. oníranù tún wọ sí páàsì wa nu kíláàsì oṣù tẹ̀lé náà ṣe gbẹnu sókè go and sit down. thank you sir sorry sir. No mommy, please. Find wife for me. Ẹ wo, ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ ẹ àkókò wa ṣòfò ẹ̀dẹ̀ ewé ti táwọn wa, ẹbí fún ara yín ti kọ wáyé síbẹ̀ ẹ tún sọ pé ká máa wá wáyé kiri ṣé ká wá wáyé lọ sílé àwọn yẹmí ni àbí ká wá lọ sílé àwọn yusufu. ilé àwọn yàyà ni kó wá wáyé lọ oníranù yóò lè jèrè ẹ bó ṣe wáyé sídà. jẹ́ ìjọba mi lọ́wọ́ èyí jẹ́ àmàlà nínú class àmàlà yìí mi kọ́ yìí. rárá o ti kinní ni. ìyá gẹ́gẹ́. Mm. lélẹ̀ mm. ló bẹ̀rẹ̀ báyìí mm. you are very stupid you must be stupid. ah tó bá gbé mi tó bá gbé àmàlà rẹ̀ máa gbé wa. ọ̀gá ẹ mọ̀ bínú àjẹun ká tó kúrò nílé náà ni labá ní agbóúnjẹ wá léèwé ká wá jẹ́ wọ́n tó sì jẹ́ pé eh, gbogbo ń dá ẹ̀ ń sọ hmm. ojú àtẹ̀tí la nídìí àníìdí ẹnu láti wá wò pé okun inú ló yẹ ká fi gbé tìta ni bẹ́ẹ̀ bá kọ́ wa ṣẹ́ náà tá a gẹ̀ kankan kò lè yé wa tààrà. ṣebí two times eh, two times nine wáyé hmm. ó lẹ́kọ̀ọ́. òun ni mo pé ẹgbẹ́ oúnjẹ yẹn wá ti sọ. bí ẹ kú ìjẹ. àmì pẹ́ẹ́tà ìjẹ tán. ṣe ẹ̀yà ẹ̀yà wọ́n dì í ẹ̀yà àwọn ìwọ́n tilẹ̀ yìí kò ní kọ́ ẹgbẹ́ ìjà wá sí ìgbà yìí. ọ̀gá ní sùúrù ọ̀gá ní sùúrù ó kúrú la sí géètì ìta. ó kúrú no problem ẹgbẹ́ ara rẹ̀ sí mi nínú kíláàsì tọ̀dọ̀ mi. ẹ̀rọ jẹ́ sí géètì ọ̀gá. nínú ah! kí ló ṣe ó ẹ̀rọ ó gbé ẹ̀rọ mi sá ó yà gbélé gbélé gbélé mo ibi tẹ́ wà lónìí tá a fi parí ẹ̀kọ́ tò nínú olòṣì àyà iná dẹ̀ ni téèyàn bá pàdé wọn àfi gbígbà téèyàn pàdé èèyàn ni àtọjọ́ iwájú àtọjọ́ ẹ̀yìn lọ́lọ́run ṣe fún wọn wọn á máa lo wọn á ṣe rádaràdá kiri. ẹ wo ẹ ẹ ẹ excuse me sir ẹ ẹ jẹ́ mọ̀ pé ẹ ilẹ̀ fún wọn láyé yẹ irun tẹ́tẹ́ ti sọ pé mi nù wọ́n ti léde. kò sí lọ́jọ́ mọ̀ gbọ́ sídà olórí burúkú àtúnṣe sọnù wèrè ń wà wèrè ń wá wèrè sídà ẹ sáré kan náà fún àwọn àwọn olòṣì idiot. ok ok ok ok ok ta ló máa find me why yes. y is equal to two. ah clap for her clap for her clap for her okay now okay now. four times x is equal to eight who can find x for me àbí ṣé ẹ̀yin ó dáhùn eléyìí ṣé àmàlà ni ó jọ àmàlà jíwùmí àbí. Ah, eh, àmàlà ayé agége ni. tagége ni ló wá fẹ́lẹ́. kẹ́sì mọ wo magi dùn iyọ̀ sì dùn. lórí burúkú àwọn ọmọ wèrè àfi gbígbà tí wọ́n ti mẹ̀rọ ọkàn olúwa rẹ̀ olúwa ẹ̀ lálàá àmàlà ni àwọn ẹ̀ náà ń gbàdúrà olúwa ẹ̀ jí mo lálàá rẹ̀ ni mo tún jí gbé ọkọ̀ jáde mo ń bọ̀ wá síbi iṣẹ́ ìyá alámọ̀là yóò ti jì àwọn dúró wọn fara balẹ̀ ra àmọ̀là wọn wá ń gbé bọ̀ wánú kíláàsì dọ̀dọ̀ mi wọ́n jẹ́ no problem ọmọ tó níye òun ò ní sùn ni òun náà ní wo kò ní fojú kan oorun ibi tẹ́ kù sílẹ̀ dé o. ẹnìkan ọ̀rẹ́ ẹnìkan bínú sí o ẹnìkan ọ̀rẹ́ ẹnìkan mọ́ lójú àpọ̀ ọ̀tẹ̀ yìí ẹni ìbà ló mọ̀ o láyé ọba alábùsátì ló ń bá gbogbo agbébùkátà ẹnìkan ò lẹ́nìkan bínú sí. mo mọ̀ kó wèrè mọ́ ẹ̀kọ́ o mo mọ̀ kó wèrè o òkè ah, kò burú ìbá bínú ẹnìkan ò bá rí èèyàn méjì bínú sí kò bá rí èèyàn márùn bínú sí agungunlá ṣùgbọ́n mo bìlífù yìí pé ọkà yìí ojú yín lórí ẹnu yín ò ní kàn mọ́. ẹ jọ ta ló máa fún mi ní ẹtì yẹn gà ìwọ jíjẹ tiẹ lójú tiwọn. the answer is two. two clap for her <laughs> clap for her clap for her. Clap for her. <laughs> okay, ah. eh, kò burú kò burú tó bá dọ̀la. Eh, mo ṣẹ̀ṣẹ̀ ń wọlé lọ ní báyìí. Eh, Apẹ́ ká tó kù nínú sùkúù ni. Tó bá dọ̀la. Stop there. Tí sá àbáríkàndá. Ṣé o sì? Tí sá àbáríkàndá. Ẹ wò máa gbé yín padà jáde. Hey! Oh! Oh! Oh! Oh! Oh! oh, oh àsẹ́yìn ni. sísá abánikanda. àsẹ́yìn ni. <laughs> sísá abánikanda. àyíká ò lè jòkúta. Ah, ọdẹ ọdẹ ikán yí padà jòkúta. ó jẹ ó jẹ àbí ó jẹ ó jẹ ó jòkúta ó jẹ sábà ní ọ̀la bá a bá ń pè yín nínú sùkú. bíríkì bíríkì bíríkì àtinà mi àtinà. gbẹnu rẹ sàn gbẹnu rẹ sàn. ní sùúrù a ní ọgbẹnu sàn. ní sùúrù fara. ṣé omi ẹta kéde kéde. Ah, ìfantasi ló ní tẹ́lẹ̀. ẹnu ló gbẹgbẹ ẹnu dákẹ́. kálẹ̀ òní ó lè rọ́ọ̀sì fún yín ni. láìsí adìẹ láìsí adìẹ wà fantasi ló nú. ẹ kálẹ̀ òní rọ́ọ̀sì fún yín ni. èmi lè bàjẹ́ tó báyìí. èmi lè bàjẹ́ tó báyìí bí ni a padà bá mi lọ sí báyìí. bàbá wà ní sùkúù ṣé bá àwọn pè yín ni hmm. tẹ́ ẹ̀ mọ́ fẹ́ wàṣà kọ. ń lọ́wọ́ àgbèsè rẹ̀ ẹ lò sọ́gbà. wàhálà ń tó dùn mí jù láyé inú. àbí àwọn ayé ni àwọn ajẹ́ wò àwọn ajẹ́ lè wá rí. ajẹ́ ajẹ́ ajẹ́ lẹ́yìn ló lè dá wọn la. àwọn ajẹ́ yàrá yẹn ló lè mọ̀ la fún wa. bàbá bá ń pè yìí ti sàbá nìkan dà àdìrà nìkan dà ẹ máa furu kọkọ furu kọkọ. kí ni ẹ máa sọ ń gbà náà. mo ti gbàgbé. ẹ̀yẹ́ ẹ máa sọ pé kán ò lè jòkúta. kán ò lè jòkúta. Ah, ṣé kán wọn padà jẹ samsung. ó jẹ samsung ẹ máa kó dání emmanuel rọ fún. àwọn tún lè bàbá wa. orin ò lẹ́kọ̀ọ́ délé ń s oríwo. sẹ́mi ayé ẹ lè ràn wọ́n sùkú. ṣé ẹ tún máa ràn wọ́n sùkú. ọ̀tọ̀ ọjọ́ tẹ bá. ẹ dìde ẹ dìde ẹ dìde ó lè ìpàkọ́ yín báyìí. ó lè dá dìde. ó lè dá dìde. ó yẹ kí àwọn dáàdì wà. ọjọ́ kan tó dé. dídé ìyàdá padà kó má wọlé o. má má fọ́ búlọ́ọ̀kù ní búlọ́ọ̀kù. yé àpilẹ̀ sọ̀rọ̀ fún mi kí n má bàa gba àsìkò gbogbo ní bí bá ṣe ń pè ìfẹ́ máa dáhùn kò sẹ́ni mi ò mọ but mo need recognition baba bon boy God bless you Fido Dido I dey here my brother you are mounted Friday I dey here ìyá ṣe yí. mo wà bíbá ẹ sàn ṣé kò sí sàn wọn ò gbórúkọ tó wà bí kò sórúkọ àwọn ọmọ yìí ń bẹ ni bá ń ṣe yín nú wọn. kókó tẹ̀sí tẹ̀sí tẹ̀yìn tẹ̀yìn tẹ̀yìn tẹ̀yìn tẹ̀yìn gọ̀gọ̀gọ̀gọ̀gọ̀ lélẹ̀. kí ló kọ ẹ bẹ. gbogbogbogbogbò lọ́yọ̀ ti fi bímọ tán o lọ́yọ̀ ti fi ìyá ṣe ìtẹ̀wé wọn wọ́n yóò díjú kọ̀ọ̀kọ̀ ọkọ̀ ọ má dákú wọn rẹ sí mi ni. lẹ́yìn lẹ́yìn lẹ́yìn wẹ̀ odò ojú yìí lọ́kọ̀ lọ́kọ̀ ẹ̀ tí ì ṣiṣẹ́ lọ́kọ̀ ẹ̀ bá ti dé báyìí wọ́n máa ń kiri àwọn mọ́lẹ̀ máa yìrà wọ́n yìrà wọ́n yìrà wọ́n ẹ̀ ẹ́ bí ẹ́ bí ẹ́ bí ìbọn lọ́ máa ń bímọ. ẹ dákun jàre ní sọpọ́ọ̀tì ọ̀rọ̀ tí skúrì tó sọ lóòótọ́ ẹ lè rí báńkì ọmọ akótó èpù jẹ. yóò gbà fún tí ó pọ̀. ẹ gbọ́ jàre ṣe é rí ìkọ́mọ ṣíṣe nù lẹ́yìn tí sú yẹn o nítorí burú jù ń bẹ̀ ni wípé ojú windo yàrá tèmi ni wọ́n ti ń dá gbogbo ná sẹ́rẹ́ yìí tọ́jà bíi toothpick inú ọmọ ẹ̀ bí ara doyún ẹ̀ níjọ́ kó mọ ẹ̀ wọ́n fọ́ gbogbo ògò sí gbogbo àríyànjẹ yìí ni wọ́n lu àlùbẹ́ẹ̀kú gbogbo ata àjẹbà méjì afọfẹ́ǹsì kan ni ẹ sọ fún ọ kẹ́ tẹ́wọ́ ọmọ dúró mo tún ṣe wọ́n tún ti ń sùn lọ́rẹ́ lọ́rẹ́ àmọ́ tó tún ṣe wọ́n ń kùn. kí ló dé wọn lọ yín sí ní àbórí yóò pé ni. ẹni sùúrù ẹni sùúrù ọmọ ọkọ jẹ kó yẹ ọ pé o. ẹni sùúrù sọ ilé bí gbogbo àwọn ọmọ yìí. bẹ́ẹ̀ni sà. nínú yàrá kan tẹ gbà bẹ́ẹ̀ ni sọ. ọkọ yín gan. wọ́n ti lọ́ọ́ bí iṣẹ́ sàn. ṣèbá yìí lọ́sọ́ pé má búrò méjì ikọ̀ tira. àjọ àti ilé wò tí ń fèdè. àbọ̀ abá ni àbọ̀ abá lọ̀rọ̀ yín àbọ̀ abá. àfa súlè. ṣé wọn jẹ bẹ́ẹ̀ mọ ni. ẹ dákun ẹ jọ̀wọ́ ẹ má bínú ẹ rí i pé látẹ̀ẹ̀kan mo dákẹ́ púpọ̀ ẹ wo nǹkan ń ṣẹlẹ̀ nínú lẹ́yìn o ìtì tó jáde lẹ́nu bọ̀dá ẹ̀ ọ̀dà ẹ dáhùn sọ ẹ jẹ́rú ni. mi ò jẹ́rú. ọ jẹ́rú. ìkọlù ń ṣe mí. ẹ wo tá a bá kọ̀ntínú báyìí gbogbo aláàlẹ́ ṣàfi ìtàn nínú lẹ́yìn àfi kí bọ̀dá ẹ̀ ó ṣe díàǹsì bí ìgbà tóbìnrin ọ̀bá lóyún kí wọ́n fọnú fáwọn báàkì lórúkọ yìí. ẹ dákun ẹ bá ń pè é báàkì òun gẹ́gẹ́ ni orúkọ yìí. ẹ wọlé ẹ ẹ tẹ̀gẹ̀gẹ̀ ẹ pẹ̀pẹ̀ lómi. orúkọ tẹ̀tẹ̀ dá yẹn kò ń ṣe nǹkan tẹ fèsì ní fọ́n fún mi. àní níbi tá a lọ wà á ní. skuri. skuri. skuri bẹ́bọ̀ o. skuri. skuri bẹ́bọ̀ bẹ́bọ̀. yájẹ́gà bàbá. wàá ṣeré wàá ṣeré wàá ṣeré. ẹjọ ẹjọ mo ṣàkíyèsí pé mi ti rí yẹn kan bí o wìlí dà. olórí olórí olórí burúkú yìí wìlí ṣé kò mọ̀ pé mo ti dé ni. Ah, tí mo ti tètè tí mo ti tètè ní ìsọfún pé ẹ̀rọ ah, ah. tó pẹ́ fáláàtì bẹ̀rẹ̀ wìlí bàbá sí. dèdèdè bá bàbá ṣe mí tì wìlí wìlí tó dúró tó tó bá wá sí mí káyé ò bá jà. olórí burúkú ni. kò ní dáadáa dáadáa fún yàrá ìjà ẹ. ẹ kí a ti kà tó bá ara ẹlẹ́ èèyàn tèmi àìsí dákú kí a ti kà bí pálọ̀ dìbò mi yóò ṣẹlẹ̀ já sí i fara burúkú balẹ̀ jẹ́ n ṣàlàyé kíní kan fún ẹ lẹ́nu ṣòro ọ̀wèrè tó ń ná sókè yẹn ọwọ́ lọ fi ṣàpèjúwe ẹnu báyìí lọ fi ń sọ̀rọ̀ gbogbo ètò ìṣe èmi ò kún fàjẹ́. ilé ọ̀pù. wàá gbọ́rọ̀ mi sórí nǹkan tí mo fẹ́ sọ fún ẹ ni pé ṣọmọ kó ti pẹ́ tó ti wà nù bíi tó rẹ̀ fẹ́ kúrò fẹ́ di marius bíi o gbúdọ̀ kó kúrò nù bíi. dá padà kí ló jẹ bẹ́ẹ̀ ah, lálọ́ tó bá lẹ́rìí kúrò lè máa tra ẹ̀gàn ó wà ní mẹ́kà bí one million Jerusalem bí one twenty. ọjọ́ kékeré kékeré ẹgbẹ́ mọ́ ìyẹn sọ sọ fún yín pé orí ti dàrú. kí ni. ìwọ ìwọ tó tó tó tó tó dé tètè. bájà fún mi bájà fún mi. February fourteen ọdún two thousand and one ló débi olórí burúkú. gbẹ́nu ẹwọ ẹwọ ẹwọ ẹ bá wá super glue bí one twenty kó fi lẹ́nu ẹ̀. ọgbẹ́ni kò sáròyè o. gbogbo máìndì mi ní pé màá ti kó kúrò nílé. ẹ wo ṣe jẹ́ sọ ọkọ fún ẹ ó dà mo sọ́ọ̀rì jẹ́ sọ ọkọ fún yín ṣáwọn ọ̀rẹ́ burúkú tó yẹ kẹ́ lé kúrò nílé ẹ̀ lé wọn èèyàn kan rẹ̀ bíi tírélà ẹ̀ lé wọn táwọn ẹlẹ́bàá ti ẹ̀ lọ lù wọn náà máa lọ arógo torí wọn máa dì síwájú wọn máa dì sẹ́yìn ni ọ̀rẹ́ burúkú kan láàrin ìwà ń bi láàrin wọn tó dúró yìí ológun àfà. ike ẹni ọlọ́run. ilé àbí kí lọ́lọ́ jẹ́. ẹ kí ló ṣẹlẹ̀. ṣé ṣé ṣẹlẹ̀ ẹ yaṣá sórí ẹ pé èmi ni wọ́n tàùn sí pé àwa láti ìlú òkè tó bá ta sáwọn èèyàn kó mọ̀ mí o. ẹ má bínú jàre ẹ má bínú kó mọ̀ pé kò èkó èkó lọ́ bí yín sí. ẹ mo ti gbọ́ òṣèlú. orí orí yín bàjẹ́. ẹ dákun ẹ afọ àwọn gíátìkà ẹ rí i pé látàárọ̀ tẹ ẹ ti sọ̀rọ̀ èmi ò sọ gẹ́gẹ́ mò ń ka àwọn ẹnákàlí kan tẹ́kun mo bá kàdé oríta abìkan ànábì Muhammad ó sì gbé ọ̀kadà yọ̀ọ́ máa bọ̀ ládùúgbò yìí. àkíkà. àti yàyà ń wèrè ọ̀jọ́ wá lójú ànábì òsì níbi wá bàbá dọ̀run ṣé rí eléyìí olórí burúkú tí ń kó jẹ yìí òun ló fún ẹrú mọ́kànláyè láti sọ̀rọ̀ sí odidi èèyàn lóhùn tínú bá sì bí mo lè ya gbogbo olóńgbèrè. ṣé mi lọ mọ́ wí sọ fẹ́ẹ́ nà mí ni dúró náà sọ. ẹnu wa yí bá ojú ẹ. èmi ni mo ọlẹ́ orí ọ ìràwọ̀ òtẹ́ẹ̀lì ẹ má sá dàrú débi. kíni gé lórí náà. kíni. ẹ jọ jọ kí kí kí lè wà lórí kòkòrò àbí kíni. èmi ní kòkòrò kí ló kọ́ ń gbé ọ̀bí lórí burúkú ni o ní. ẹyọ ẹyọ ẹyọ ẹyọ ẹyọ ẹyọ ẹyọ gbogbo gbogbo gbogbo gbogbo irun gbogbo irun irun irun irun irun tó wà bí gbogbo ló sá lọ. ẹ sẹ́yìn ò ní. àwọn àwọn tó tó nílé ayé rẹ lọ lọ sọ ń bẹ́ẹ̀ lórí ìdarí ìdarí. wọ́n bẹ́ẹ̀ ni kúrò bí àbórí yìí ti ẹ̀yí ni kóòbí kóòbí kóòbí. wọ́n mọ̀ pé èmi náà ní problem tọ́jú tòun lọ pàpà mára ni ni mo ṣe dá lóhùn bẹ́ẹ̀. ee ṣe é kàbí kúrò pẹ̀lú ẹ̀wá ẹ̀wá ẹ̀wá tẹ bá já fa ibi gan wòlíì o fẹ jẹ ká ẹ mọ bó ṣe ń lọ sìn jẹ gbogbo fíìmù wèrè tẹ ń fà fún bi ó dà pé ń jẹ àlùkọrin lọ́jọ́ kò mọ yín. ẹ̀ẹ́dẹ̀ mẹ́ta ẹ̀ àmọ̀tá kù gbogbo ẹni ẹ wá mọ̀kàtí tí èèfọ́ ń bù ni. nítorí mo torí ẹ̀wà bíi ni. à ń gbọ́. wìlí bàǹbà wìlí bàǹbà ṣùgbọ́n pé bíi tírín báyìí lórí ìgbà tó máa dé bì òórè ń sì bí ẹrù fọyín wàá gbọ́ tèmi omi lẹ́jọ́ bẹ́ẹ̀ rù tó bá máa fi dọ̀là tó bá kú omi yàrá ẹ̀ yẹn màá rí ẹ bọ́ta màá wá mú gbogbo pàánù bẹ̀ màá yọ. ohun ẹ kò ṣe kápẹ́ńtà ni. wọ́n àwọn ẹrú kú tọ́ máa ti ìbátan máa kó gbẹrù ẹrù àbá ọ̀kadà á sùn mọ́ọ̀dù á sùn dáfọ́ á sùn kì àwọn tó ń ìyá o. wá wá ọ̀rọ̀ jó yé wọn bá adájọ́ fún ara wọn tó kọ́ ìlú sí Wọ́n lọ sí lọ́wọ́ olórí kúkú tún bẹ̀. kó jẹ́ ẹ̀kọ́ ọmọ ẹ̀kọ́ ilé ilé ilé wọlé ti kú ọ ẹgbẹ́ kan ni abájá ń sọ pé for life. Bibio Utango Skuribebo Dandara Kajiwini Ìyẹn ìyẹn ni kó bá sọ ìyẹn ni kó bá sọ lóde ọ̀dọ̀ mi ní jẹta nífọ̀ iná màlà jẹ. Ìgbà ìgbà tó fún mi lámọ̀lá jẹ tí mo sọ pé kò tún fún mi di ṣe kó sọ fọ́ọ̀kù mi sí ma. Péjọ pọ̀ lọ. Kọ̀mọ́ kékeré tí mo ra jẹ. Àti gbọ́, lánàá nǹkan náà lọ́dọ̀ mi kò sọ fún ọ̀fẹ́ mu mineral. Ṣé mi fún ẹni mineral mi? À ní kí mi láti mọ̀ pé kò fún mi lójú kejì yá nìjọ sọ fún mi lójú kejì yá nìjọ tí mi kọ́ lè ṣe dàrú gbòmí láàrú tí mò ń bẹ́ẹ̀ ló kojú ọ̀tún sọ fún mi fún mi kò fi mú gbogbo ẹ̀ tán. àtùgbọ̀ ìwọ máa ṣèṣọ bẹ̀rẹ̀ náà kó fún mi búrẹ́dì náà òtí jẹ òtí jẹ ti di pọ́blẹ́mù rẹ mo ti mọ ṣe rẹ ọ̀má wọ̀ ó wà mí bẹ́ẹ̀ni fún mi jẹ. Mm. ó mo ní kélégbé ó gbé wọn lọ́wọ́ ẹ wí máa rí Ah, ah. ǹdà ṣé ǹdà ló yẹ kẹ́yẹ̀ ṣe wọ́n ṣe gbogbo àwọn ilé burúkú tẹ̀ ń ṣe bẹ́ẹ̀ bá tiẹ̀ wá jà ẹ wá jà torí búrẹ́dì bá a bá sì wà kọsẹ̀ jáyé búrẹ́dì tẹ̀ ń jà lé lórí ní ìsì ó lè mọ́ dùn kò lè dùn nítorí káwọn ọmọ ọmọ yẹn mọ̀ jà sí lẹ́yìn jà sí ǹdà yẹn tí wọ́n fẹ́ tayọ ẹ wo bí tẹ̀ ti lè mú ǹdà fi tayọ. ṣé ti wà wá pẹ̀lú ti ẹ ẹ kí tí sẹ́yìn rẹ́díò tí ẹ̀gbọ́n bí ohun ni sẹ́yìn òrí pàjẹ́ bọ́tà lèmi ló jẹ́ kémi orí báyìí. ìwọ ọmọ ìjẹ bọ́tà ìjẹ bọ́tà bí mi. ọjẹ ìwọwọ ìwọwọ lọ yẹ bọ́tà tọ́wọ́ jẹ bọ́tà torí ìkiri lọ jẹ. ẹni gbèrè mú kí. God. <laughs> àárọ̀ akẹ́kọ̀ọ́. ẹ káàárọ̀ olùkọ́. ẹ jókòó. ẹ mọ̀ mí o ẹ mọ̀ mí o ẹ sáà mo olùkọ́ tó wà wájú yín ẹ mọ̀ pé ìfẹ́ ìdèrèdè èyí sì fẹ́ fẹ́fẹ́ ètí mo fẹ́ ni kémi ò kọ yín ní nǹkan kẹ́mi ò sì ṣe kíni kẹ́mi láti yín lẹ̀ ó sì yé yín ọmọkọ́mọ tí ń náwó akọ́ ní nǹkan tí ọba mọ̀ ọ́ kí ló ṣe ó kù sí lọ́wọ́ kò jù bẹ́ẹ̀ lọ ṣe mọ̀ pé ìdánwò yìí ò ní pẹ́ dé mọ́ ọ̀sẹ̀ tí ń bọ̀ lẹ́bẹ̀rẹ̀ ìdánwò tẹ́ bá mọ̀ kẹ́ lọ mọ́ o àmọ́ ẹ sọ nípa tèmi pé mo ṣèwọ̀n tí mo lè ṣe ṣe gbọ́. àkọlé iṣẹ́ wa lónìí àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá kí ni mo pè é. àṣà sí ilé Yorùbá. ẹ èèwọ̀ wà àwọn èèwọ̀ wà lóríṣiríṣi àmọ́ àní débẹ̀ lónìí kí ni mo ní abẹ́ kọ́ lẹ́nu yìí. àṣà àti ìṣe ilẹ̀ wa ló wọnú. mi ò rán ọdẹ bẹ́ẹ̀ mi ò rán ọdẹ bẹ́ẹ̀ náà fi náà fi mi ò rán ọdẹ bẹ́ẹ̀ àṣà ni mo pè é àti ìṣe wa àwọn àṣà kan wà tó ní í ṣe pẹ̀lú ìmúra tó jẹ́ pé téèyàn bá wọ nǹkan kan ní ìsìn tí ò bá pé bóyá bí mo ṣe wà ní ìsìn ṣe mọ̀ pé bùbá àti ṣòkòtò ni mo wọ̀ yìí tí n bá tí ìdè fìlà sí kí ni o ṣe kò rí pé bó ṣe rí nu àwa mẹ́nubà sàlónì a sì ṣe ń bẹ̀ ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ láti bí. mo kọ yìí. gọ́ọ̀bì. kí ni mo pè é. gọ́ọ̀bì. kéèyàn kan kú fúnra mi sí kíní fún mi. dòwe mi bá lọ láti dó tẹ́tẹ́bù. ṣé ọ̀gbọ́n mi ló gbà mí síbà? àwọn òbí ẹ̀ fowó jó mẹ́rin. gbọ́dọ̀ gbọ́dọ̀ bíi kí ni mo pè é. gọ́ọ̀bì àmì ẹ̀rẹ́ dòdò. ẹyẹ sáà dáná fún kí ni mo pè é dòdò. ó ṣe dòdò tí wọ́n kọ́ gẹ̀dẹ̀ dé o àmì ní dòdò. ẹ tẹ́tí lẹ̀ kẹsì lajú yín kẹ́ máa wo. ṣé gbọ̀ǹbọ̀ àbí gbọ̀ǹbọ̀ gbọ̀ǹbọ̀ kéèyàn kan fún mi ní àmì rẹ̀ ó yá. mèmí. jókòó jókòó ọ̀dà dòmí gbọ̀ǹbọ̀ kí ni mo pè é. dòmí gbọ̀ǹbọ̀ dòmí gbọ̀ngbọ́ ònù ẹlẹ́ẹ̀kẹta ni o kéèrè kọ̀ǹgbọ́ kí ni mo pè é kọ̀ǹgbọ́ ìgbọ́ ní tó kọ̀ǹgbọ́ kọ̀ǹgbọ́ nù kọ́yá kéèyàn kan fi àmì sí fún mi ìwọ. dòmí. ẹ fún mi àtẹ́wọ́. dò mí kọ̀ǹgó dò mí. báyìí ẹgbẹ́ ẹgbẹ́ kí a lọ sí orí gọ̀bì padà kí ni Yorùbá ń pè ní gọ̀bì ìrẹ́. orúkọ mi ni máa sọ ń gbá fún mi ni à ń pè kí ni ìtumọ̀ gọ̀bì nílẹ̀ Yorùbá. gọ̀bì kọ́sọ̀ fọ ìran kan gọ̀bì kọ́nìyàn kúrò ní Ìkòròdú kó wọ́n mọ́tò Ṣàgámù wọ́n àbọ̀lẹ̀ ó sàlẹ̀ ọkàn ọ̀run tí máa wọ̀ mọ́tò ulishan ulishan bó akúbọ́lẹ̀ àìkú béèrè àyè gbà mí àti àyè gbà mí lóhun tí máa wọ̀ mọ́tò ìjẹ̀bóde láti ìjẹ̀bóde àì yóò máa rí sakú gọ̀ọ̀bì. ẹgbẹ́ wọn lọ́wọ́ sí lọ kí lè fún ẹni pàtẹ́wọ́ fáyọ́ sá ẹni pàtẹ́wọ́ fún olóńgbò kí ló sọ ní ìsìtì òrìṣọ́ tí ilé ẹgbẹ́ pàtẹ́wọ́ fún ṣé ó bá mi bẹ̀ ta ló tún lè sọ ìtumọ̀ gọ̀bì fún wa nù ní ìwọ olùkọ́ gọ̀bì òun ní fìlà téèyàn farabalẹ̀ dé tó wá gẹ̀ sẹ́gbẹ̀ gẹ́gẹ́ bí ẹ ti. fìlà tí mo gbé sẹ́gbẹ̀ ẹkún mẹ́tẹ̀ wá. ìtumọ̀ gọ̀bì ní fìlà tí ọkùnrin dé tó tún wá gẹ̀ sẹ́gbẹ̀ gígẹ̀ rẹ̀ tó wá nítumọ̀ tí ẹ̀ bá jẹ fìlà sọ́wọ́ ọ̀tún ó nítumọ̀ téèyàn bá jẹ fìlà sọ́wọ́ òsì ó ní ìtumọ̀ ìtumọ̀ gọ̀bì ó là ń pè ní fìlà wọ́n ní ẹkún látẹ̀wọ́ sí gọ̀bì ní gọ̀bì ní orí ọmọ ìpè ẹ jẹ́ ká kúrò lórí gọ̀bì ká bọ́ sórí gọ̀ǹbọ́ kí ni à ń pè ní gọ̀ǹbọ́ nílẹ̀ oòdùà nílẹ̀ adúláwọ̀ ìwọ. E, orúkọ mi ni bílíkì. lọ sọ orúkọ fún mi ṣé mo fẹ́ lo mo jẹ́ bí adájọ́ ni. bàbá pé gọ̀m̀bọ̀. gọ̀m̀bọ̀. gọ̀m̀bọ̀ ìtumọ̀ rẹ̀ ni pé irú nísìn bẹ́ẹ̀ ṣe rí òun tẹ́ wà lẹ́ẹ̀kẹ́ gọ̀m̀bọ̀ náà ń pè gọ̀m̀bọ̀ nù. mo mọ̀ sọ̀rọ̀ ẹ lọ mo sọ̀rọ̀ ẹ lọ. ẹ dákun ẹ mọ̀ bínú ẹ mọ̀ bínú ẹ mọ̀ bínú ẹ dákun. sẹ́ẹ̀rì ẹ jẹ́ ká wò bí ìgbà pé òun ni ọmọ àgbékalẹ̀ ọ̀rọ̀ sẹ́ẹ̀rì gọ̀m̀bọ́ bàbá yànnàna gbogbo tí ń bẹ lójú blackboard yìí gan láti bí gọ̀bì débi kọ̀ǹgọ́ débi gọ̀m̀bọ́ gbogbo ẹ̀ náà a lè yànnàna lára yín bí ọba ní dàbí àrífín àwọn àkọ́ irú fìlà tí àwọn ọ̀gá wa dé nísìn bí wọ́n ti gẹ ìgọ̀bì ni. Hmm, ẹ fún ládàá wo ni orí rẹ pé gan. máa ń sẹ̀. mo rò pé orí yín burú wọn kì í kẹ wọn bínú ẹ wọn bínú jàre kí ẹ̀fọn burúkú tó gé ajẹrẹsẹ̀ sẹ́ẹ̀rí bàbá kò lórí èèyàn tá a mú débi gọ̀m̀bọ́ ah, ah, bàbá mi ń tẹ́ ẹ wá sẹ́ẹ̀kẹ́ náà dẹrùn ah. kò sóko méjì tí wọ́n ń pè é gọ̀ǹbọ ni ẹ dákun sẹ́rí ẹ jẹ́ sẹ́rí bá sí fìlà orí yín. fìlà orí ọ̀dọ̀ ni kó lè rí dáadáa. ìyẹn ká lè yànnàná gbogbo ẹ̀ ni. sẹ́rí ẹ̀yin náà ẹ̀yin náà ẹ dákun ẹ̀yin ẹlẹgbẹ́ mi ẹ bá ń wo orí tíṣà sẹ́rí tó pín bí àlọ́ mẹ́ta rà ẹ̀ sórí ẹ̀yin ṣé wọ́n rí ibi tí iṣan orí ọ̀gá ti pàdé mọ́ tó ti já pọ̀ mọ́ ibi àárín tó wọ́n ti pín sí mẹ́ta ọwọ́ ọ̀hà àkọ́ kájọ yànnà náà ni ṣe rí ibi tí àwọn iṣan tí wọ́n ti já pọ̀ mọ́ ibi orí tó pín sí mẹ́ta káàgbà pé bẹ́ẹ̀ wọ́n ti wá wà tí wọ́n ti wà wá sí ọwọ́ ìsàlẹ̀ tó wá pàdé ara wọn bá ah, ìgbà ń gan ni gànbọ́n ìbá kan bí ẹ̀yin bàbá tí wọ́n á yẹn nínú gbogbo àwọn yorùbá tí ọ̀gá túlẹ̀ lónìí bàbá sọ gbogbo ẹ̀tàn tí ọ̀ka àdé pátápátá káwálà lè fi ẹsẹ̀ náà sí ni tó lè yín ẹ̀yìn pé tí ọ̀gá bá dé ìbá àjàgbó méje àbọ̀ ni o kódà kó jágo mẹ́fà lẹ́yìn ọ̀gá ẹ̀rọ ojú wọn mọ̀ tú báyìí bí iná ni bí iná ni ṣé wọ́n rí ibi kọ̀ǹgọ́ àgbọ́tọ̀ àwọn bàbá wọn àwọn bàbá wọn lu ìlú dànù kọ̀ǹgọ́ ni wọ́n kọ̀ǹgọ́ gbà kọ̀ǹgọ́ gbà báwo wọ́n gbogbo ẹ̀ka. bí ti wulẹ̀ kọ́ mọ ẹ ní ẹ̀kọ́ nira ẹ ti tẹ́ o ó kọ yín ti wọnú ìwé dúdú ní òkúnnù sùkú yìí o ẹ gbà mú iye sọ fún yín o tí ó sì ní àtúnṣe mọ́ rárá ó yà dìde ẹ̀dẹ̀ ẹ̀dẹ̀ ẹ̀dẹ̀ ẹ kọ́kọ́ dìde náà ní ti ẹ̀ bí mi ẹ bá bọ́ ń dàgbà ẹ̀ ti bá gbọ́ ọ̀gá lẹ́nu ẹnìkan fẹ́ mi. ẹnì kan ṣàpèjúwe àti. ẹ bọ́ ta ẹ má bọ́ ń dà ẹ má bọ́ ń dà ẹ má bọ́ ń dà ẹ̀dọ́kùn wọn bí sàyí aráàlú mi ìwọ̀n mọ̀lá ẹgbẹ́ wa ṣẹ̀dọ̀gbọ́ wọn náà ní iye wọn na gbogbo ẹbí iye ọyọ ẹ̀kọ́ ayọ̀ ẹgbẹ́ ayípo ẹgbẹ́ ayípo ẹgbẹ́ ayípo ẹgbẹ́ ayípo ẹgbẹ́ ayípo ẹgbẹ́ ayípo ẹgbẹ́ ayípo ẹgbẹ́ ayípo. ẹ wò tẹ́ bá lọ fara wé wọn gbogbo ní ọ̀tẹ̀ sí o sábà pé wèrè ni wọ́n àbẹ́ mọ̀ pé wèrè ni wọ́n ẹ wò ó gbogbo tẹ́yìn náà ti ṣe bí ẹ ṣe ń da tẹ́yìn gbé hùn ẹ jẹ ìyá rẹ o ọ̀sẹ̀ tó lè pàṣẹ ní yín o ṣe rí ẹ kàwé ẹ kàwé ẹ pè mí gbogbo bá ń jẹ́ tọ́lọ́ ẹ lè pàṣẹ èmi ni mo sọ bẹ́ẹ̀ fún yín àbí bí bá ṣe mr kadẹsán mi ní báyìí sọ̀rọ̀ ló kù ó ń lójú ọ̀rọ̀ tí mo lè sọ ní skul yìí tí olùkọ́ àgbà gan tí wọ́n lè yí padà ẹ̀yin máa ń fara yín gbé àwọn ọmọ òsì àwọn ọmọ aládàá àdá ọmọ òfò tí wọ́n ti ya wèrè kí wọ́n tó kọ́ wọn wá ní skul yìí ẹ̀ ń fara gbé wọn àbí kí ni tí ń bá yà wọn gan táyà wọn rí gbẹ̀gbẹ̀gbẹ̀ngbẹ tó rí gbẹ̀mùgbẹ̀mù tó rí gidigagidigba òsì gan tọwọ́ ẹgbẹ́ àbí bá ń àwọn gbogbo tí ń bá yà wọn tó ga ní ọ̀wálẹ̀ gbàgbára lọ́wọ́ ẹgbà èmi ni mo sọ bẹ́ẹ̀ fún yín ọmọ òsì ọmọ aládàá àdá òsì kọ́ má ba ilé ìwé jẹ́ mọ́nú rẹ̀ lórí lóòótọ́ ní tilẹ̀ ń tọ́ lọ́hùn ti ilé ìtí a sọ nípa gọ̀ǹbọ̀n ó fẹ́ jọra wọn ẹ fún wọn látẹ̀wọ́ kọ́ látẹ̀wọ́ ọmọ ìjọyìn wọn ọ̀gbọ́n jàre ká ní wọ́n bá mi fà láti di ọwọ́ òkè báyìí tó pàdé ara wọn lókè báyìí gọ̀ǹbọ̀n ní ọ̀bọ̀ sí àmọ́ báyìí ìbẹ́ mẹ́fà mẹ́fà ní abàjá ni tó ti yé yín ẹ jẹ́ apadà sẹ́nu iṣẹ́ wa tó ti yé yín kí ni à ń pè ní kọ̀ǹgọ́ nílẹ̀ Yorùbá kọ̀ǹgọ́ kàngálù. olóòlù. sọpọsọpọn ìní ẹran di èèyàn kátìrà pẹ́ràn oníwọ̀ ni ọkàn nípa ìmọ̀ràn gbé a ni bẹ́ẹ̀ bá fi àlẹ́ ajáde ní sùkúù ṣáájú ẹ̀yìn ìyún tó fi gbogbo ojú kan làwọn èmi. ṣèbí ìwọ lọ fà á yóò lé mi kúrò nù kíláàsì wàláì yìí tí ì rí yàrá yà rẹ̀ tí o mọ̀ sí èrè ṣe ìwọ lọ kọ́kọ́ jáde ìwọ bá ṣe ìwọ tó kọ́kọ́ jáde ìwà jáde ń jáde fún wa láyé ti ṣe é léṣe dànù. sọ́wọ́n ní abẹ́ ọmọ rẹ̀ yára rẹ̀. dákújá ní ọ̀rọ̀ rẹ̀ rúù sí ìfẹ́ lè lójú rẹ̀ bẹ́ẹ̀ sọ́wọ́n ní ọjà rẹ̀ mu. ẹ̀yin lórí ẹ pẹ̀lẹ́ máa ṣé kì í ṣe pálí eyín fẹ́ bàjẹ́. ẹ̀fọ́lẹ̀ ẹ̀fọ́lẹ̀ ẹ̀dá àbáwọ̀ tó ti ní ẹ̀wọ̀n àwọn ọmọ ìyàwó ọmọ lórí ibú àwọn ọmọ òsì tó bá wọ́n mọ̀ ní kí ìyàwó ṣẹ́fẹ́ yàrá ìyá yín ní ọ̀sẹ̀ ń fẹ́. ọ̀rí bó ṣẹṣẹ bó ṣe ṣẹṣẹ wà láwà lábí wà látàwọn olùsíkìn. ẹ ẹ wo ẹ mọ mọ mọ mọ mọ mọ ti wọ ọgbọnú kíláàsì mi rí mọ wọ ọgbọnú ìsìnkú mi rí mọ wá lọ pé kí lọ wọ yín nílé. ṣé o sì èyí jẹ́ nígbà tó kó lu ìkú tó bá rí bíbí àjẹkù yìí ó sọ pé arí wọ́mùwọ́mù arí kàmùkàmù arí mọ̀mọ̀mọ̀ arí wọ́mùwọ́mù arí lómùlómù arí kàmùkàmù arí jẹ́kù. lẹ́nu rẹ̀ sọ̀hún. gbẹnu síwájú. ẹ ẹ ẹ ẹ àmì ilé ìtajà tó bí mi nínú jù àwọn sọ pé láti jẹ́ láti wọnú ìsìnkú wípé ó wà yàrá méjèèjì pé kò tún kó fà. wèrè ni ọ ní sọ́wọ́ àtẹ̀ lọ́mú ni. sọ́mú ni. ẹ̀ẹ́n mi ò mọ̀ pé mo ní ẹ̀wọ̀ lèmi pè ẹ wá tẹ̀kọ́ túngbà náà. ẹ̀mí ẹ̀mí ẹ̀mí mi ò gbé gbogbo àkàtì ààyè. ẹ̀mí àdọ́ni gbígbẹ́ ò lè gbé o bí bá dalẹ̀ inú rá ni o. ìkòkò máa yà ọ. parí òwe yìí ọ̀rọ̀ tọ́lọ́gbọ́n bá sọ. dáhùn. ẹnu ẹ ṣí èrè lẹ ti ń bọ̀. ẹ á ṣí èrè ni ó. àṣèrè ìbọn yẹn pé o ṣí èrè ṣé wá wá wá yà yín wá wá ṣé ń gbà tí tíṣà bá sọ̀rọ̀ wípé bákan la ṣe rí sọ́gbẹ́nu rẹ. ibi wá ni mo jẹ tí mo jẹ wájú wò fún fún yín ni ìjọba nítorí ìfẹ́ tí mo ní sí yín ni. pèrè ni yín ẹ ẹ ń ṣèrè ó yẹ ẹ̀pẹ̀rẹ̀ mi sọ ẹ̀pẹ̀rẹ̀ mi sọ́jọ́ èrè ẹ̀rí bó ti rí. Orí bó ṣe rí. Ìyá ìyá ìyá ìyá ìyá ìyá ìyá ìyá ìyá ìyá ìyá ìyá ìyá ìyá ìyá ìyá wá. wọn ló mọrú àwọn wèrè tán kó sínú iléèwé nǹkan. ṣé ká mọ̀ parọ́ mm. òótọ́ ọ̀rọ̀ ń bẹnu ọ̀rọ̀ bọ̀dá yìí o bàmùbàmù lórí lóòótọ́. ìwọ ńkọ́. bàmùbàmù lórí bàmùbàmù lórí gidigidi ìwọ mi tí wọ́n ti máa bá rí gan ní ọ̀tẹ̀ ní ìlú ìmẹ́lẹ̀ ó fẹ́ jẹ́ nílò ayé gan bàmùbàmù lórí sọ́yẹ̀ kó tó ibi tó báyìí. ẹ ló lọ o ta ní gbẹlẹ yìí ẹ lọ o. ó ti ẹ̀ dá nígbà fẹ́ gbin fífi ìfúnṣí padà rà lẹ̀ ń bẹ́ẹ̀ bóò ni hmm, tata lọ ààrẹ mú ni àparò nǹkan. inú gbó làparò ń pè. ìsọwọ́jọ́ ọ̀rọ̀ ṣe ìkòkò dúdú nǹkan. ìkòkò ẹ̀ ló sọjà. mo mo rò pé ìyẹn burú kíkí wọ́n fi kàn tọ́ǹbò tọ́ǹbò gbàyà ṣé n tí ó ṣe lọ́wọ́ fàràǹdà ní ìsìn táàtì fọ́ọ́dà padà nù yàrá ètò dáa jù tó yọ lórí pupa tó dáa tó dúró dáadáa gbogbo ẹgbẹ́ lẹ́bẹ̀ẹ́ bíi ìdíyàn àpàjá ọ̀ bíi méjìlá wọn tó sínú kàlẹ́ndà kan fifteen naira ni. kí ni kí ni ọdún bó ṣe dàbí ọsàn wẹ́wẹ́ ẹ̀kọ́ funfun kọ́. ẹ̀kọ́ funfun bóyá kí n lọ check ní two building bẹ́ẹ̀ yẹn. ọmọ yàtọ̀ ọ̀rọ̀ ọmọ òwe ọ̀rọ̀ bàbá rẹ̀ ń kòkò dúdú ìwọ lẹ̀kọ́ funfun. àbọ̀dọ̀ sọ pé ọlọ́run tètè kú sí ni ṣé ọlọ́run wá pín dáa ni sọ wá pín dáa ni sọ́dún bọ́ọ̀ ọ̀rọ̀ dáadáa ni sọ́dún ẹ̀kọ́ bí ọ kò sí òun lóye ó bí ọ. wọ́n sọ bẹ́ẹ̀. wọ́n sọ bẹ́ẹ̀. lọ́pẹ́ bá bá rẹ̀ wá kí n tù sí ni. ọ̀rẹ́ mọ́mì yìí ni. mọ́mì tíṣà yìí ni ẹ̀yin fi ń ta yín báyìí. ìyá ń dójú gangan. ẹ lẹ ṣe bẹ́ẹ̀ mọ́ ẹ wo mo ti máàkì ojú ẹ̀yin méjèèjì o ẹ jẹ ìyà lórí assembly láàárọ̀ ọ̀la débi pé ẹ sọ pé ẹ wá ilé ìwé ọ̀dọ̀ wa mọ́. bílíkì máa mhm. bá yín wí bí ẹ. ọ̀sẹ̀ nabi nabi bílí lẹ gbá tíṣà ní ọgọ báyìí. ṣé bí ọba tó bẹ̀rẹ̀ tí ò tó ṣáájú ni ẹ̀rọ àwọn gọlọtọ̀ gọlọtọ̀ méjì ara báyìí àwọn àǹfarúgbó ara kàwé àmọ̀ pọ́dàgbàjẹ́ra òfun ni àjèyàn àmọ̀ sọ́tọ́ sí yín lẹ́nu ni sẹ́yìn ọmọ pé àgbàlagbà ti ń sáré nú ẹ̀kan bí nǹkan ò léyìn lé nǹkan ni ẹ̀yin wá mójú ti a ẹ̀ máa ṣe ẹ̀nu skul torí wọ́n wà pé lẹ́bùn ní lẹ́bùn ẹ̀yin ń bá wa oníwà ṣe kó gbé lẹ́bùn wá báyìí. orí ẹ ò dáa. orí ìdáwó ò dáa. dúró ná dákun dúró ná who you be who be you when you are bushy she you bushy he wetin. ṣé ilé ìjẹ ilé ìjẹ ilé ìwé ẹja pàdé ilé ìwé láàárọ̀ la. ẹ gbẹ́rì kiri sẹ́yìn àwọn àwọn náà àwọn náà wà láti ọ̀sẹ̀ ẹ̀rọ ṣe gbàgbà ni. sọ́nà ọ̀hún àmì ìdílé wọn bọ́lá wọn níkà. start your exam by next week Monday. Yes. yes. And you need to read very well. Did yes, you yes, sir. And if you don't bring your school fees, we are going to send you back home. Is that clear? Yes. Ṣé ó yé yín àbí kò yé yín? Ó yé wa. Ohun tí wọ́n sọ fún yín ni pé gbogbo ẹni tí ó bá jẹ ilé ìwé yìí ní owó kí wọ́n make sure yìí pé wọ́n mú wá before ọjọ́ ìdánwò. ẹni tí ò bá ṣe eléyìí kò ní jókòó fún ìdánwò. education is out. education is out. yes. nígbà tí mo wà ní ọmọ nígbà tí mo kọ́kọ́ bí mi lọ́sọ̀ pé bàbá mi ti kú nígbà tí mo wá pé ọmọ oṣù mẹ́fà wọn sọ pé màmá mi náà dá yìí ọ̀hún ọjà láìsí. omi dẹ ni mo wá ra mi wá sùkú èmi ni mo wá bí mo ṣe ń jẹ mi ni mo wá bí mo ṣe ń yàjọ sùkú èmi ni mo wá bàtà sùkú fúnra mi mo wá fẹ́ bẹ́ẹ̀ mo lè máa wá torí ibi tí máa ti owó kò tí ì lè yọ ń sìn. wíwí ṣe tó ọmọ. ẹ torí Ọlọ́run sàyẹn má bínú Sunday kò ń ṣí ni orúkọ ẹ pè ní ní assembly rẹ ti dá dídọrọ ẹ lẹ. ẹ wà á lọ́wọ́ kó má fi èdè ìjọ̀bù sọ kó ìwọ ní ọ̀pọ̀. speak English ja. ẹ ẹ ya speak English. speak English. ìwọ mi tọ́ka mu ọjọ́ ni o <laughs> ìjì omi tọ́ka mu. o ti bẹ ọkọ̀ complete everything. shut up your mouth ohun tí a sọ fún yín ni pé if you don't have money don't come for examination ah. ẹ ti gbàgbé ìwà. Good morning, sir. Yeah, good morning. Good morning. Yeah, good morning, sir. Good morning. Good morning, sir. Yeah. Good morning. We are happy to see you, sir. God bless you, sir. Amen, sir. Yeah. Thank you, children. Thank you, sir. Yeah. Uh, where is uh, Nafi and uh, Biliki. We are, we are present, sir. <laughs> yes, yes, that's good. Oh, yeah, come on, come on, come on. Mansi! Mansi! Will you shut up? Sorry, sir. Sorry, Sorry sir. Now, where did you keep Mr. Kale Semi? <laughs> kálẹ̀ sọ mí is kálẹ̀ sọ mí sà kálẹ̀ sọ mí is jòwúrọ̀ lọ. sir <laughs> we no we no see we no. now explain what happen for me now. thank you sir. thank you sir. when did she the Mr. kálẹ̀ sọ mí when did she she call us. he say she eh, one eh, he wan do. Eh, she now say we virgin. Uh -huh. uh, I say we virgin. We virgin. But the virginity is virgin. Uh, <laughs> yes. Ah, yes. Even ah, you know now say are we are we home? I say we are home. He say the way we are look there were on third million bridge we, we, we are running fast. I say no that our channel is occupied. He kakaranta. Uh-huh. He did. Tell tell is another working our our mother born us. Yes. The yes. born of we the burden of we say say we no the day we no do uh -huh. the burden of we say the day we we are going to do our our ìgbéyàwó ìgbéyàwó wa we should do we should do that the toilet roll is we uh, go inside. akasif akasif e don say akasif e that e won believe i say why why would you you believe uh, she know say she will take our own go go Uh, she you put it in, in our alcohol. I, ah. I say we no gree. I don say no because the kukuru who is is is is big. ẹ wọ ẹ sọ bí ó bá ṣe rọ̀ yín lọ́rùn dáadáa gangan tó máa yẹra yín ó yẹ sọ jáde. ẹ kí mi sọ káyọ̀ sọ mí ó kọ àpé àwa àwa o bóun ṣe wò wá yìí o àwọn wọn ti jálẹ̀ kùtà wa. wọ́n ti jìn wá dáadáa. Ah máa bá wípé àwọn àwọn ọmọ tí ìjà rẹ̀ ti àwọn ọ̀jẹ̀ wá rí lọ́wọ́ ní káwọn wọlé làwọn bá lọlé wọn lọ́wọ́ làwọn fọwọ́ rò. keep quiet if you shout again I will beat you. thank you. sẹ́yìn gbà tó sọ báwọn àtàwọn ẹgbẹ́ mi ṣe olèmí náà ṣe pé àjọṣe. ẹ ṣe àfọwọ́rò kínní fún wa àwọn ò lè gba o bọ́lá ṣe dìjànú lọ́rọ̀ kan sá wọ́n láwọn bá wa ṣe ní tipátipá àwa sì láwọn ò gbà. wọ́n sì tì wá àwa náà sì tì. gbogbo ohun tẹ́ ẹ sọ kalẹ̀ ń sìn ní pé wọ́n eh, Mr. Kálẹ́sànmí ó fẹ́ rèpé àbí ó rèpé or whatever. yẹ wọ́n fẹ́ wọ́n fẹ́ àsìgbà. wọ́n fẹ́ ni. kí ló wáá gbé òun dé hospital. ṣé wọ́n fún mi. Ah, àwọn wọ́n fẹ́ lè wòsàn. ṣé ní gbogbo ọ̀rọ̀ yìí gbogbo ọ̀rọ̀ tá à ń sọ látàárọ̀ eh. Eh, bàbá ń lè jẹ́rìí. no no no no no don't implicate me ah, don't interrogate me at all me i don't know you o i don't want problem again o please please ẹ̀rọ ní kú tó bá sì tó bá sì dà mí sí díẹ̀ ṣe tèmi ó tọ̀ ọ́ ṣòfò ni. Ah, eh, ah, ah. sorry sir. wọ́n ohun tí mo fẹ́ béèrè ni wípé ǹjẹ́ ìwọ rò yí pé Mr. Kálẹ́sọmí lè ṣe ohun tí wọ́n ṣe yẹn tí wọ́n sọ pé ó ṣe yìí. I think so sir. Eh. olórí burúkú ni wọ́n sà wọ́n dẹ̀ ya wèrè gan-an ikú kinní kan ló ń pa kinní kan sà kinní kan bímọ mẹ́rin ó sọ̀kan ní kinní kan sà olórí burúkú ni lágbólé wọn bó ṣe máa ń ṣe dáadáa nìyẹn òun nìkan ló kù tẹ bá rí ẹrí pé kò sọríire látìgbà tó ti wà lẹ́nu iṣẹ́ yìí orí burúkú tó ń bá káàkiri nípa ká máa lé tí rẹ ká lé àwọn ọmọ tí inú skul ká máa lé wọn mú kiri ẹnu ẹ̀dẹ̀ lòun náà wà ẹrí pórí ẹ̀ pa ìlà ẹ̀kẹ́ wọn tẹ́ ń wo yẹn má rè pé ìlà àmútọ̀run wa ni sà àdá ni wọ́n fi sá wọn níbi tí wọ́n ti lọ ṣèlànà tó lọ ṣe ni sà mo bá ìjà nǹkan tí àwọn ọmọ yìí sọ sà òṣì tó ṣe nìyẹn òṣì ni ò jẹ́ ṣoríire sà. ok ẹ ṣe thank you sir. thank you. all right sir. now. Hmm tí mo bá fi rí pé ìrọ̀lẹ̀ ń pa because Mr. Kale Somi tó bá fi padà wá sí ilé ìwé yìí tó sọ pé ìrọ̀lẹ̀ ń pa oh God hmm. anyway ẹ jẹ́ ká dúró dìgbà yẹn ná. okay sir. now go back to your place. Thank you very much, sir. Yeah. Now, children, keep quiet. Moms. Yeah. Uh, children, now listen. Ǹjẹ́ ẹ̀yin ti gbọ́ ọgbọ́n tí àwọn teachers ń sọ àbí? Bẹ́ẹ̀ni sá. Beautiful náà ẹ gbọ́dọ̀ wá pẹ̀lú owó iléèwé yín àti owó exam yín ṣé ti yín. yes sir. we want you to help us to help you because without money kò sí tá a lè ṣe kò sí bá ṣe lè help you is that clear. yes sir. is that clear. yes sir. now make good habits your friends and uh, make bad habits your enemies. Is that clear? Yeah. Is that clear? Yeah. Is that clear? Yeah. Good day. Parents, listen to your children. ṣe rí àdúrà owó yìí ọ̀dà kò sí wàhálà ẹ kúlẹ̀ o my dear. àdìyà ẹ káàbọ̀. ẹ kúlẹ̀. ẹ káàbọ̀. ah ǹjẹ́ wa a kú àtàrọ̀. o. ah ẹni lágbára ah. ara ń wó mi. ẹ. Eh? di mí. ló ń wá mi báyà náà. báyìí èmi tá ń kówó nu báàgì mi. owó ah, ìwà àti ìtàlẹ́jọ wà ní. ẹ mọ̀ gbà mí síbẹ̀ mi yín ni báwo lọ́wọ́ nu báàgì mi ṣe rá. wọn á kówó nu báàgì ẹ. borí gómìnà iṣẹ́ wọlé sí mi náà ṣe borí gómìnà iṣẹ́ wọlé sí mi. ẹ mọ̀ mọ́. ṣé ìwọ wọ́wọ́ ni. bá lè mi ìrówó mi tí mo kú bí. owó ẹ. bẹ́ẹ̀ ni. ṣé ìwọ lówó ni. mo lówó tí mò ń tọ́jú díẹ̀ díẹ̀. bóyá kò béèrè náà báàgì mi ò mọ nǹkan bí mo ṣe wọlé ni mo jẹ. báwo báàgì èmi báwo lówó tí ń bẹnu báàgì mi ṣe rá. ó rà bóyá pẹ́ẹ́lá débẹ̀ ni òye mi nìgbà tó lóra ṣé mo bá ń wọlé ni. ẹ̀wẹ̀ bá wúwo mi bẹ́ẹ̀ ni. kí ló dé ibi tó ti dìbò yẹn léwu fára mi pariwo ó tẹ̀mí lọ́yẹ̀ ó tẹ̀mí lọ́yẹ̀ ṣé eh, eh, èmi bẹ́ẹ̀ mọ́wọ́ ni èló gan lọ́wọ́ tó wá. baálé mi ten thousand ni. ẹ eh, ten thousand kálọ́ hmm. ni. owó mi tí mò ń kọ́ pamọ́ ni ẹni ẹni tèrè èjì tèrè ni. ẹni tèrè èjì tèrè ni wọ́n fi dá ní ten thousand lórí ẹ̀ ah, ibi ten thousand ẹ̀ gan láti máa bẹ̀rẹ̀ o tó ti ń tẹ̀tà ò dábí náà. àbáyé ìlú wo ni tí mò ń dálé ní tèrè èjìtere ni. owó rẹ ìwọ ń dáwó ní èyí tèrè èjìtere ṣé ìwọ ń dájọ ní àbọ̀ǹgbàjọ èmi náà tí mo ṣiṣẹ́ àjọ lójú èyí ẹni máa kú tí mo ti lé bá sílé tí mo ti yàrá bá sílé yàrá tí mo rí sígbà sí látòkè délẹ̀ èmi mi ò mi ò rí ten thousand naira gè ìmọ̀ náà ti ní. alówó mi ni báyé mi. owó rẹ ìmọ̀ ti owó ìmọ̀ ti owó ó dẹ̀ pariwo owó mi owó mi owó mi ṣé fẹ́rẹ̀ pé tí mi ò bá tiẹ̀ ní ọkọ̀ ah. gbóná owó ẹ̀ ní. ṣé lọ́dọ̀ọ́dọ̀ ìwọ ti owó gbé oníkèé ìdèrè ló ti rí adúlọ̀ owó lọ́lọ́lá yìí mi ò bá ti ẹ́ eh, mo mọ̀ o ti ń yàlè o ti ń yàlè tí owó ẹ̀ bá ṣe owó àjọ mi ajẹ́pọ̀ ti ń yàlè. èmi àlè ìwọ àlè. èmi yàlè báyìí. ẹ ẹ ti rí owó lára rẹ wò. mo mọ̀ mo mọ̀ mo mọ̀ káàtì ẹni mi ò dá gbogbo ọmọ mo da owó ìmọ̀ owó ìyá sákì ẹlẹ́rọ ni òun ló yà létí láì ah ìwọ ọmọbìnrin ah. àṣé ọ̀fọ́n ni ẹ́ lẹ́yìn pé òun jí mi náà pẹ̀lú bí mo ṣe ń ṣe wàhálà tí mo dẹ̀ ń ra oúnjẹ sílé lóòrèkóòrè tí mi ò fìyà jẹ tí tí mi bá tiẹ̀ fún ẹ náà mò ń ra oúnjẹ sílé. balẹ̀ rẹ̀ ti yà jẹ nílé ìyàwó mi. ọ̀dà mi lè gbé ọ̀dà mi lè gbé ọ̀dà mi lè gbé ọ̀dà mi lè gbé èmi mo lówó ọ̀rọ̀ mi ìlú omi ìlú omi ìwọ̀n ògo mi ìwọ̀n ògo ọmọ àlè yóò bá yé mi jẹ́ mìíràn ya fi ipò gbà àsùnkún ojú ẹ̀rí ni tí èmi gan sunkún. ẹ kú lé o ìyá nàfi èdè. káàbọ̀ ìyá nàfi. irọ́ mi ò ṣaṣọ síta mi tẹ̀sí kọ́kọ́ rí láàárọ̀ yẹn ṣé ráì kojú yẹn máa rọ̀ oyè oṣù àbí mo ṣe lè pé ṣe ló tún dá wáyé ṣe lójú ọ̀run ṣe ló kà á lóòjì ọgbádùn ìyá ànàfí ìyá ànàfí só ti dé. ẹ máa rọra jẹ díẹ̀ ṣe ìyá ànàfí mm. ìyáálé mi mm. òun lè ń béèrè mm. èmi ò mọ ẹwù àtàrà wọn ti jáde lọ mm-hmm. wọn ti jáde lọ látàrà wọn sí padà sí ilé. lọ́ba ń gbóúnjẹ wa oúnjẹ lọ gbóúnjẹ wa. ọ èmi ni màá wáyà lè wà lọ ṣé mo bí tọ́lọ́ látàárọ̀ abọ́dá gbẹ́rẹ́ fún mi tó máa máa wá wọn lọ. èmi ọwọ́ àlọ́ àlọ́ gbóúnjẹ wa nulẹ̀ ebi ń pa mí oho mo ti yanjú ẹ gbogbo ẹ mo ti ṣe sílẹ̀ mo ń bọ̀. kò gbọ́ ọsùn tí ìbá sọ pé mo ti ṣe ó ní mo ti ṣàtúnṣe rẹ̀ ọ̀tọ̀ ní tiẹ̀ tí máa gbọ́rọ̀ tiẹ̀. <laughs> ṣé ilé ilé ele ni tẹgbẹ́ alájẹṣẹ́kù ìyẹn yìí ẹ̀wọ̀n ẹgbẹ́ alájẹṣẹ́kù akara tán mo ń jọyàn lélẹ̀ ṣé tí ilé yẹn ni ti la po ìyẹn owó tá à ń san díẹ̀díẹ̀ ṣó ti yẹ yín nìsín àmọ́ ṣé wáyé lè mo ti mu àpàyàn òun lógún jù eléyìí lógún jù ẹ wò kí lọ́kàn èmi pẹ̀lú apá àbùbá gòdù kò gòdù oògùn sápá ní sápá àbùbá ẹ̀ ló fẹ́ jẹ ah. ní àmọ́ fẹ́ jẹ ní kókòlù kó wà jù oúnjẹ oúnjẹ oúnjẹ oúnjẹ. o oh, o oh, ebi ń pa yìí ẹ fẹ́ jẹun ah. mo darun látàárọ̀ abẹ́rẹ́ ìbàjẹ́ mi sọ fún pé tí bá ti ń sọnù ẹ̀yẹ ṣá máa hẹ̀ mí ẹ máa já mi ilé kan náà déédéé nígbà báyà máa. àti dájọ́ ńlá gbà tí ó bò náà là fi ọlọ́run lẹ̀. ẹ wò ṣùgbọ́n kan tó bá ṣẹlẹ̀ báyìí nígbà tẹ́ lọ láàárọ̀ ṣáà kọ́ ẹ̀fọ́ kọ̀ọ̀kan lẹ́ńlẹ̀ kó dẹ̀ sigari kó so olúbọ̀ ẹ wà pápá gbogbo ẹ̀ títàn ṣùgbọ́n ìyẹn ọlọ́wọ́ tí mo lè ṣe fún yín ní sigari bíbi iṣẹ́ ebi ń pa yín gan ṣé ebi ń pa yín gan ń pa yín gan báyìí ìyẹn ọlọ́wọ́ tí mo lè ṣe fún yín ni pé anastasia ń le ìyẹn ṣíṣẹ́ pín ń le ṣé ti yẹn ní ṣùgbọ́n mi ò ní bá yín rò gbọ́ tó bá yín bómi sí kẹ́mu ní tútù kẹ́ wá wá kóòkì tó dáa kóòkì kẹ́mu sí kọ́kọ́ yín balẹ̀ gbogbo aláta ti ń ṣe látàárọ̀. táàsì ò sí mo dúpẹ́ lọ́rẹ̀ ìwọ ọ̀ràn ìlọ. àbí tí ẹyin ìlú ti èrè wábi tí ó ti di lọ. olówó rí mi kí ni mo ṣe kí ni a ti sọ ní ìsìn lórí pé ọmọ kọ́ tó bá kọ́ra kó kí kọ́dà lé lórí àti mílíkì kọ́ fi pọ̀nmọ́ ya sẹ́límọ̀ kọ́ fi jẹ ìyẹn náà ń bínú sí kó burú ọlọ́run agbákòóso ayé mi mo dẹ̀ lọ́kọ́ lágbó ọlọ́kọ́ níbi tó parí máa wá kó ṣe sọ̀rọ̀ ara mi mi ò lè wọ́n fẹ́ rí mi rárá wọ́n fẹ́ rí mi inú mi báyìí wọ́n fẹ́ rí látàn kí ló dé. ẹ gbà mọ́ mi ní kẹ́kọ̀ọ́ mẹ́rin. mẹ́rin ló ní kí n kọ́ okay but uh, my dear. Yeah kí ló tó yẹ pé ìwọ kì í dájọ́ ẹ sórí ọmọdé kì í wà kí o máa fẹ́ ọmọ ẹ̀ wá jẹun ọ̀rọ̀ tí mò ń bẹ sọ yìí mo fẹ́ yẹ ní ọ̀rọ̀ gidi ni o sórí bó ṣe ń jí wọn mọ́ nìyẹn ó yẹ kó máa wá jí kó máa fi ṣe nǹkan gidi ni máa fi dájọ́ ṣó ti yẹ mò ń sọ nǹkan tí mo lè sọ ọmọ tí n bá bí fún ẹnìyẹn o kálù jí hundred naira wá fifty naira wá tọ́jú wá fi dájọ́ kò ní jẹ́ gbogbo nǹkan tó fẹ́ rà ló máa béèrè ọmọ mi bóyá àjà tó máa ṣe kó sí ìgbàlódé wàá lè sáyà onídìpọ̀ sọ fún mọ́mí ṣọ́ọ̀tì yẹ owó tí mo ní mò ń yá ẹyẹ kò sí nǹkan tí mo lè ṣe jù yẹn lọ máa tọ́jú owó. ẹ ṣe Mr. Aláwìyé. ẹ àbáláwo lè jẹ̀ṣà. Aláwìyé. ọ̀rọ̀ tèmi ní ni mo yẹ ẹyẹ kì í ṣe pé mo fi bẹ́ẹ̀ rojọ́ ju o. jọ́pọ̀ jíṣẹ́ tẹ̀ ń gbà lọ. ẹ tí ò bá sẹ́jọ́ àlè lájọgbà tó lẹ́yìn ìyẹn gan-an ò ṣe gbojúbọ̀rọ̀ mú. ẹ náà ṣó wá rí nǹkan tí mò ń bẹ sọ ní ẹ̀kúnrẹ́rẹ́ ni pé. àǹtí ẹ káàbọ̀ kí lẹ fẹ́ bá wa rà ele three five ni ma. aṣọ gidi ni o mọ́mí kún ta fún mi báyìí three thousand five hundred kí ló dé ṣé torí kò sí mọ́mí shop iye tó ń múlẹ̀ fún mi nìyẹn. Ah. kí lè wò. Ah, kí ni mo wò jọ. Ah, kí lè yín wò. ẹ sọ nǹkan tí mo wò oúnjẹ ọmọ mi lẹ̀ ń wò. èmi èmi ni oúnjẹ ọmọ ẹ àbí mo wo kìíní tí wọ́n pé tí wọ́n yà síbẹ̀ tó jẹ́ mẹ́ta tí mo ní bóyá gbẹ́rẹ́ ni bóyá ọ́fíìsì ni ẹ pé mo fẹ́ jọ ẹ̀ ó wá parí pé mi wo oúnjẹ ọmọ ẹ ṣé káwọn ibi fẹ̀rẹ̀ pọ́nmọ́ ti jẹ́ ni àmọ́ dúpẹ́ ọlọ́mọ pé oúnjẹ ọmọ yẹn gan ọmọ tún ti jẹ́ ó dẹ̀ tún dúró báyìí ah ọmọ ìṣẹ́ ló ṣe ó náà ẹjọ ẹjọ tó bá ti àwa jẹ́ pé mo wá pákéjì ẹ ṣé bírú tí àwọn sọ ni. yóò àwọn alára tó pákéjì ẹ fún o pákéjì ẹfẹlẹ dára tiẹ nìkan ah. nígbà tí ọgá tún lè bá rí pé movement ẹ yàtọ̀ àgbà tó ń ṣe mọdẹ tó yí báyìí bẹ́ẹ̀ ni ojú mi ti lọ síbẹ̀ gangan ọmọ Ọlọ́run. bọ̀dá kan mu bọ̀dá kàn wọ́n sọ fún nípa ọ̀rọ̀ obìnrin wàhálà ẹ̀ lè pé ká tọ̀ sí. tí ọ̀rọ̀ atọ́ sílẹ̀ fẹ́ẹ́ atọ́ sílẹ̀ àbí òfin ẹ pé o ti gbóúnjẹ alẹ́ tí o fẹ́ gbé fọlọ́ǹpọ̀ ìjà tó yẹ pé mo ní kó tá ẹ̀ tẹ́ fún mi ò tá fún mi ìwọ tó yẹ pé gbogbo pákéjì tẹ́lẹ̀ pákéjì sí ṣe ni o tọ́jú tiẹ̀ pamọ́ sínú kóló wọ́n fọ́ gbẹjọ́ wọ́n fọ́ gbẹjọ́ sórí gbogbo ẹ̀kọ́ ìbọn tó yẹ àkànmú wa àkànmú wa ni wọ́n mọ̀ mí ju first bank lọ because owó àwọn èèyàn save lọ́dọ̀ mi mi ò jẹ́ nànà kùnà obìnrin nìkan máa ń náwó fún obìnrin tó bá nífẹ̀ẹ́ mi ó ti yẹ ẹ wọ ọmọlúwàbí má dá wọn lọ́tẹ̀ náà ṣé mo lè gba nọ́mbà ìjà rẹ ẹ fòmọ kẹyọ. kò ní kí n fòmọ kàn tẹ́ni ìmá pè ẹ́. excuse me. kí ni ẹ̀tọ́jú ọ̀dẹ̀ dọ̀ọ́lẹ̀ kí ló ṣe é ẹ kò fẹ́ pọ́n ẹ lẹ́ni. Ah. ẹ wò ẹ má bínú baba alájọ wa ah, ah, ẹ má bínú ẹjọ. ọmọ ẹ máa pa mí. Eh, àbúrò jọ búṣí bẹ́ẹ̀ tí ìyẹrí àbòlò ti rà búṣí bẹ́ẹ̀ tí yẹ yẹ ti lọ́wọ́ wèrè yìí dán. àwọn ẹ̀jẹ̀ mọ̀ ọ́n tẹ̀jọ́ máa gbàgbọ́ lọ́wọ́ wọn. ẹ má bínú ẹ jọ̀ọ́. mi láìka àwọn nǹkan tí mo rí bíbá ẹ má bínú ẹ jọ̀ọ́ ẹ má bínú ẹ má bínú ẹ jọ̀ọ́. skuri bẹ́bò skuri skuri skuri bẹ́bò. bákan bákan ṣàwòrò kòtò jìnnìrọ̀rọ̀ ìkísà orí ọ̀rọ̀ ikọ̀ ọ̀gbẹ́ kan bí òun jàǹgó. level. Tani o. Ẹ káàsán ma Ẹ ma lẹ̀. Ẹ káàsán. Ẹ lẹ̀ o. Ẹ káàsán mà. Ẹ rọra o. Ẹ sùnmà. Ẹ lẹ̀. ma sùnmà. Ẹ pẹ̀lẹ́ àwọn ọ̀gá iléèwé ọmọ ni mo ìyá wa ẹ ṣé mo dúpẹ́ ọlọ́run tún ti yín náà ṣe o ojú òní ti yín o. Eh, I teach English. English. kẹ́nẹ̀. English. Uh, oh, illiteracy is a disease. Ah, kálí ó sanwájú òwúrọ̀ lọ ni. Ah, ah. bẹ́ẹ̀ ni. ẹ wò mí they are not ready to learn. they are not ready to learn. àní kálí ó sanwájú òwúrọ̀ lọ́sẹ̀. ká ṣàṣoríire. ọkọ̀ burú. Eh. ẹ wò ó torí ń tọ́jà kí n wá nìyẹn wàhálà wọn ti pọ̀ jù tẹ́ ẹ bá nígbà tí wọ́n wù ní gbogbo inú skul yẹn wọ́n dàbí pé wọ́n ju méjì yẹn lọ ni bóòlù ah. gbogbo skul gbùrùgbù ìyẹn ló jẹ́ kí n wá bá yín ẹ wò mí bó ṣe ń wù wà bíi pé àfi bíi pé kéèyàn pé jèrè wọn ọlọ́run jẹ́ ń jèrè wọn. ẹ ṣe ìyá wa káwá lè jèrè wọn gan lọ́jọ́ wa ní gbogbo iléèwé báyìí wọ́n mọ̀ dalé ìwé ni wàhálà bukú wà láìpọ̀ ẹ sọ fún wọn kí wọ́n mọ ìwà ágùn kí wọ́n kọ́ bí èèyàn ṣe ń wà wọn ò wúlò hmm. kankan ah. wọn burú. Ah. ẹ wò ẹ dákun ẹ sábà ń gbà wọn mọ́ra bẹ́ẹ̀ bá ti ṣe bá rí wọn bàbá wọn ni òun ló bà wọ́n jẹ́ ẹ jọ ṣé wọn ò sí lé. àwọn ò sí lé wọn ò sí lé wọn ti jáde. ẹ ṣe tí wọ́n bá dé hmm. ẹ pè wọ́n ẹ bá wọn sọ̀rọ̀ ẹ jọ mọ̀ ẹ má sọ pé èmi ni mo wá o ẹ sá sọ pé ìkan lára àwọn olùkọ́ wọn ó wálé. lọ́dà bẹ́ẹ̀ ṣẹ̀ṣẹ̀ yìí náà ni wọ́n ṣe ṣiṣẹ́ fún. ọlọ́run á gbàkóso. àmì àmì tí inú àkókò da ẹ ṣe ẹ bá jẹ́ bù í ní. Ah! next time. ẹ bá ń kí wọn ẹ bá ń kí wọn ẹ káwọn tó kù yín yẹn o àti next time. yé kí làwọn ọmọ ìwà ń ṣe báyìí torí ọlọ́run ara ti máa ń sọ fún bàbá wọn lójoojúmọ́ lórí ọ̀rọ̀ wọn ni. ẹ̀rí alábìàmọ́ tó dó wá wá ó wá ṣàlàyé

bẹ́ẹ̀ bá tiẹ̀ wá ṣàbòsí tẹ́ẹ̀tì sọ̀bọ̀lé sàn pa kéèkì èké àdúgbò bó bá jẹ́ ní tẹ́ẹ̀tì ẹ̀yàn láàyò nu bẹ́ẹ̀ bá wá sí èèyàn náà kò yẹ kẹ́ ẹ wo déere sọ́wọ́ dáa kó jẹ́ pé rúdérè lẹ́wọ̀ lọ́lé wa lẹ́lọ́ mo fi sọ̀rọ̀ lẹ́fi mọ́ dá sí tí ọkàn yín bẹ́ẹ̀ bá wá ń bọ̀ ní ìsìn tí kìíní ìyọ ìtẹ́ ṣubú tẹ́ forí sọlẹ̀ tẹ́ wá gbàbẹ̀ tẹ́ wá fi àtìgbé mọ́ mọ́ rèlé èyí wọ́n ojú òde lẹ́ka àwọn ọmọ yẹn mọ̀ fi wò wá ládùúgbò wọ́n á sọ pé lè wà lẹ tí ń bọ̀ ti jẹ́ ti forí gbálẹ̀. I didn't to you dance you did you did it. I yes. ẹ̀yin ọ̀lọ́lé wa. ẹ dákun ẹ dúró lọ ẹ dákun sádùúgbò ilé yín ni. yàwá ìyá wa ẹ̀ parọ́ irọ́ ni irọ́ ọ̀dà irọ́ ọ̀dà ibi tí tí ò sí. ẹ ṣe fóònù fi fún ọ̀pẹ́ o ẹ mọ̀ tẹ́wọ́ sẹ́ ẹ̀ fóònù lọ́mí sí tù ṣé ń gbà wá pò mẹ́ta wá fún yín pò bẹ́ẹ̀ o wọn ni ẹ bọ́ ṣe kọjá àyà wa kọjá àní ìyàlá ìyàwó wa ìyàlá ìyàwó wa ọ̀dà ọmọ ìdí burúkú ìdí burúkú tẹ̀ gbọ́dọ̀ ẹ kọ́ni síbí ẹ yí ìdí burúkú tẹ̀ bàbá náà yìí kọ̀ da. ẹ súnmọ́ bí o sẹ́rí àní nílù torí bàbá ni a lì ní ẹ̀sìn kí la fẹ́ lára yín. kò sí. kò sí àmọ́ sẹ̀rí àtò da àwa ń jáde à ń lọ sóde bá a bá wá dé ibi tá a fẹ́ fi yín hámọ̀ a fẹ́ bá yín bẹ̀. ọjọ́ ọkọ̀ wà. ọmọ abíyá lọ́jà yín ga. ìmọ̀kọ̀ wà. ọjọ́ tó ga. ìta ló ní ẹ̀wẹ́ ẹ bọ́ sínú lé ẹ wọlé lọ lẹkùnbó yé ẹsà wọlé lọ. rárá wọn lè má mọ ọkọ wa. sẹ́ẹ̀rì òde tá à ń lọ yìí tá à yìí dé a gbọ́dọ̀ bá yín bí tó bá bíjà láyà yín da kẹ́bóde. ẹ dẹ́kun ẹgbà mi. ẹ farabalẹ̀ àgbà tí ò farabalẹ̀ ó lè fara gbẹgbá o. fìyálẹ̀. a sì fẹ́ rí yín fín. jáwèé tán lọ ètò ìdánú ayé yín ni ẹ gbà oh yẹn. ẹ bá bíjà lọ. oh Jesus Christ Jésù onafi bíbí. Million, come now, come, come help me. Falling down, falling down. London Bridge is falling down, my fun lady. Àbí báwo ni wọ́n ṣe kọ́ ni? Èmi kẹ̀, mo ń kú. Láti délé kọ́ bá mi tètè dáná oúnjẹ o, inú inú ń ta mí gidi. Ṣé wọ́n ló fún mi lówó ni àbí mi ní mòwó lẹ̀? Ọmọ tó bá ṣiṣẹ́ déédéé sí òní lásìkò tí ó fi gbà. Eh? Ah, ah. Tari ọmọ ìsírè o àpárò èrè ìbújó ni jẹ́ kí àmọ́lẹ̀ jẹ́ ló à ń lò kúrò rẹ̀ wọ́n tó wọ́n tó wọ́n tó wọ́n tó wọ́n tó wọ́n tó wọ́n tó dúró dúró fi wèrè lẹ̀ má lè dán àní òfin ilẹ̀ bìlí kí ilẹ̀ wàláì ṣe ló dàbí pé kí n mú kí dákun kò ní bá àwọn bọ́bá kò sọ mọ́ láéláé kí ni nǹkan tó rí tí fi ń sá fún wa ẹsẹ ìgbọràn ẹsẹ ìgbọràn yóò rí pé èsè èèyàn sáwà náà èèyàn ìyẹ kò yá àdúró dákun èmi náà yóò wọn náà yóò jẹun jọ àní àwọn olùmọ owó ìtẹ́lu náà tó. ọ̀tá. mo ṣe wàá rí ọ̀rọ̀ iléèwé tí wàá sun mi báyìí wọ́n dàbí kí n fi sẹ́yìn ilé kí n lọ wá sẹ́mi ìsìn bẹ́ẹ̀ lẹ́nu me lùwà rẹ̀ bá ń kọ́ wọn nínú kíláàsì báyìí wọ́n máa ranjú ní wọn wọ́n máa ranjú ní wọn lójú wọn máa le lójú wọn máa le ẹ̀rù wọn máa ń bà mí gidi. mami ṣe bẹ́ẹ̀ ni tíjà ẹ̀yin lẹ́ ń kọ́ wọn kí wọ́n ní kókó nǹkan tẹ̀ ń sá fún wọn gan kí ló dé tẹ̀ ń sá fún àwọn ọmọ mélòó ni ẹ fi jura yín lọ tó lè mú ọkọ òkè òkè ọmọlẹ̀ kan nà án bí ẹran ẹ látijọ́ tí wọ́n ti nà wá méjèèjì ni mo ti mo ti ń wù ọ dáadáa nǹkan gba tiẹ̀ mọ́ ni ni mo ti yé tiẹ̀ èèyàn kókó lọ sọ pé èèyàn yé ti ọmọ èèyàn ni ìgbà tiẹ̀ mọ́ rárá wọ́n wá mú èmi nínú ilé tí mo fowó ara mi kọ́ wọ́n wá bá mi nílé wọ́n nà ọ́ ìwọ tó jẹ́gbẹ́ wọn o wọ́n nà ọ́ tán wọ́n nà èmi tí mo jẹ́ bàbá rẹ̀ mọ́ wọ́n wá mú àwọn tí àmọ́ nu géètì àwọn ọmọ òsì àwọn ọmọ òfò. ọ̀rọ̀ líle ni wọ́n ń bọ̀ sọ má bà mí lé kí wọ́n dì ọ́ ni. oríire ah, ọkọ mi mo dúpẹ́ ah, God bless you ah, my dear ọkọ mi olúwa ṣeun how how's your husband thank you eh? Saturday I will make it don't worry don't worry olúwa ṣeun. ẹ eh, ta ló bímọ. ọmọ mi ló bímọ Amuda. mama na boy or girl. na boy fine boy boy. ẹni ọmọ yín ló bímọ. bẹ́ẹ̀ni ọkọ mi. ẹ ṣùgbọ́n ẹ tún máa dá ọkọ ọmọ yín kan ẹ tẹ́ ń pè ń bọ́dà bàtà. first born mi nìyẹn ọ̀gá àwọn last man mi. Mr. Kabiru ńkọ́. Kabiru second born mi olóṣèlú organizer níbi junction hòtẹ́ẹ̀lì jẹ́ sísá ìgbìyẹn. ẹ ẹ má bínú o ẹ tún ń pè kan náà tó jọ ọmọ yín náà ní sí àkà alágbàlà alágbàlá wa o ó ní olórí àwọn onímọ́tò bíi junction ibi kẹ́tù yẹn. ẹ ẹ wò ṣé mo lè advise yín ṣé ibi tẹ́ ẹ bá dé yìí ó yẹ kẹ́ fẹ̀yìntì kẹ́ sẹ́ńpẹ́ ni o ẹ jẹ́ fàyè lẹ̀ fáwọn ọmọ káwọn ọmọ náà sáyé tiwọn èwo ni àgbàgbà jẹ́ra mi ibi tẹ́ bá dàgbà dé yìí kẹ́ máa mú ìwé kẹ́ máa kà á ìdòwò yóò sì sùn kẹ máa mú ẹfun kẹ máa fi káwọn ọmọ iléèwé ẹ lọ sẹ́ńpẹ́ ẹ lọ sẹ́ńpẹ́ fúnra yín sí ni. kí wọ́n sẹ́ńpẹ́ bíbò bí mọ̀mọ́ ṣe wà yìí ó yẹ kí wọ́n lọ relegation pátápátá ni kò yẹ kí wọ́n substitute wọn gbogbo àwọn àtàwọn family wọn yẹ kí wọ́n lọ relegation àti kí wọ́n fún mọ̀mọ́ red card how are you táìwì wọ́n mọ̀ bá àjà àti salary bíi pẹ̀lú gbogbo last mark gbogbo tẹ̀ ti ní ilé ayé yìí. are you okay? yes. kí lẹ bí ìgbà kí n lọ dókòó kí n sẹ́ńpẹ́ àbí bó ṣe wà yìí. mama hey. abeg wetin be the meaning of sempe. they say i will go and sit down uh, that my time has gone uh -uh. and they are telling lie i'm still on the road. no my no go sempe at all. uche ah excuse me. wíwá tí mi wá ń sìn báyìí ó ní ti àwọn ọmọ tẹ ló ń yọ ilẹ̀ náà tó ń da gbogbo iléèwé rú yẹn. okay sir so mo fẹ́ gbọ́ ohun tí wọ́n ṣe fún ẹnì kọ̀ọ̀kan nínú yín kò yé wa. ẹ mi ò gbọ́ ohun tí wọ́n sọ sà. Mr. Paro are you deaf? ẹ̀gbọ́n tó ga sọ́nsìn wọ́n ní àwọn ọmọ tí wọ́n ń dànù skúùrù Bílíkì àti Nàfí. Oh, Mr. Alaka. Mr. Aparo. Mr. Alaka. ẹjọ ẹjọ torítọ lọ ẹjọ ẹ̀yin kọ́ ni mo béèrè ọ̀rọ̀ lọ́wọ́ yín ọ̀gá ni mò ń bá sọ̀rọ̀ ẹ jẹ́ kí wọ́n dá mi lóhùn ẹjọ. Excuse me, it's okay. It's, it's okay now. Now, are you listening? Yes. Yeah. Ohun tí mo torí ẹ̀ wá bí ni Nọ̀fí constitute nuisance nínú ọgbà yìí. Ó kù díẹ̀ kẹ́ ẹ dé ni mo fẹ́ dìde tẹ́lẹ̀ mo fẹ́ lọ mo fẹ́ lọ ṣe ìgbọ̀nsẹ̀ kẹ́ máa wo mo lo àwọn àgúnmu kan máa gbo díẹ̀díẹ̀ kan lánàá wọ́n wá ń dà mí láàmú gan-an mo kàn ń yàgbẹ́ sóró látàárọ̀ ni. Mr. Aparo lọ́rọ̀ tọ́gà fẹ́ béèrè lọ́wọ́ yín tí ò tó ìṣẹ́jú kan sí ìṣẹ́jú méjì. ẹ wo láyéláyé yín tẹ́ bá fẹ́ kí n disrespect yín nínú ọgbà yìí ẹ jọ̀ọ́ o ẹ jọ̀ọ́ o Mr. Aparo yẹn kò gbà yín lẹ́nu o kálẹ́sàn mi lórúkọ mi ò ẹjọ́ o. mo mọ̀ mo mọ̀ yín pé mr kálẹ́sàn mi lórúkọ yín ṣùgbọ́n tí ẹ bá ti dé villa mi ò ní yé máa pè yín ní mr àparò apá mo mo mo mo mingu ẹ̀ ni. mr kálẹ́sàn mi lórúkọ mi. Ah don't let me hate you i hate you too don't let me hate you i hate you too i have marked your face i have marked your face too you see in this school i will show you. ẹ sà tí máa ń pẹ́ jù nígbà ẹ sà máa sọ bí di toilet máa bá bí jẹ́ sà. you can go. no no no no kílẹ̀. ọgbọ́n yàrá ni mi ò gbọ́ bẹ́ẹ̀ sà. so ohun tó ṣẹlẹ̀ ní pé ta ni ẹni tí. are you here. Oh, i'm not. what's the matter with you. I, i have a little problem. i want to release myself now listen anytime tí mo bá ti wọ bíi tí mo fẹ́ bá anybody sọ̀rọ̀ nù yín ọ̀rọ̀ tí mo fẹ́ bá gbogbo yín sọ̀rọ̀ is that clear ẹ make sure pé ẹ wà ń bí pẹ̀lú mi is that clear tí ìtọ̀ bá ń gbọ̀n ẹ́ try kó lọ ra pampers is that clear. ah thank you sir should I go sir. you better stay there now now okay, is that clear okay. now mo fẹ́ gbọ́ tí oníkàlùkù ní sọ now tell me i want to hear from you. lájẹ́ kí n gbọ́ tó ṣẹlẹ̀. excuse me ẹ jẹ́ kí mi kọ́ mi bẹ́ẹ̀ ṣe rí òun kò sẹ́ni kankan tí gbẹ̀ngbọ̀n nù wọn ìtọ̀ òsì gbẹ́ni kankan ṣùgbọ́n kálukú ń gbórí ara rẹ̀ sá torí pé ọ̀gá ẹ̀yin lẹ máwọn ọmọ ìlẹ̀kùn wọn wá fún wa ẹ̀ lọ́mọ yín ni wọ́n so tí kankan bá ṣẹlẹ̀ ilé ẹ̀kẹ́ fèsì gbogbo ojú ọ̀nà yẹn bẹ́ẹ̀ ṣe ń wo gbogbo tó ń ṣẹlẹ̀ kéékù ṣe pé náà wà pẹ̀lú wa ń bì àwọn èèyàn wa ń bí náà ni wọ́n máa lọ sọ tó bá ṣẹlẹ̀ fún wọn. ṣùgbọ́n tí ọ̀rọ̀ bá dé wá yíyà káwọn ọmọ yẹn dúró èmi àwọn tèmi kò sí tó ìfẹ́ ṣe fẹ́ mi o bẹ́ẹ̀ ṣe ń wèmí àyàn tèmi ò tí à kó fá sí o ìka mòdù mi ò tí à ń gèdè sí anybody who stand in ọ̀pá fá ọ̀pá fá we kill him. Ah. bẹ́ẹ̀ ni mo sọ èmi ò fear anybody o. ah madam ah you dey very person na hey madam better be careful. thank you thank you very much. now mama mi hmm? gbọ́ yín in fact mi respect yín gan listen now n tí wàá ṣe ni pé. màá make sure pé mo call attention àwọn ọmọ yẹn mo pè wọ́n sọ́dọ̀ mi is that clear màá mọ ohun tí màá ṣe ọ̀bà ìdí táyà tí bá ti pè wọ́n sọ́dọ̀ mi màmá màá pè ẹ̀yin náà so that àwọn àlàyé tẹ ṣe ń sìn ẹ ṣe é dáadáa lójú wọn. that that that's good sir. ẹ kànú wọn. Ah, ah, ọ̀gá ẹ má pè mí ẹ pè wọ́n fúnra yín ẹ sọ tẹ́ ẹ bá fẹ́. ẹ mọ̀ pé irú ìròyìn tẹ jù lẹ́ẹ̀kan yẹn tẹ ṣe ń ju àwọn ìròyìn tẹ tẹ fi ń tẹ̀léra wọn tó tó ẹni pé ọ̀fọ̀ gidi ni. ẹ eh, ẹ excuse sir ẹ wo ẹ fọfọ lẹ́ẹ̀ tó bá di àsìkò ọ̀rọ̀ á sọ àsìkò ọ̀rọ̀ ètò. which kind excuse. are you ṣé ọ̀rọ̀ olè pẹ́ má ṣe pè fún mi. are you it's okay mama uh, ẹ má wọrí but ṣẹ́rí bẹ́ẹ̀ ṣe tó àwọn ọ̀rọ̀ tẹ̀ tó gbẹ̀yẹn ah! bí ọ̀fọ̀ bí ọ̀kan yẹn mi respect nǹkan ṣe understand ẹ keep it up ìlú yóò là ń fẹ́ láti kanjú ìṣòwò ẹ̀jẹ̀ yẹn wọ́n wà bẹ̀ wọ́n wà bẹ̀. mama orí rẹ ò pé. mama ẹ gbádùn. ara yóò jà rárá. ara yóò mọ bẹ́ẹ̀ mọ. ara yóò mọ bẹ́ẹ̀ mọ. you wan spoil something you must be there. ayi na sure you no go go speaking. i dey there i don dey there. mama you go dey there you go you. there. you wey you save my time is one of your you. ẹ̀ na ti alaka is one of your time you go. Ah, ah. èmi láyé mi. Eh? àbí rubbish wo ni gbogbo ilé kẹ kí ni kí ni kí n sọ mi ì really understand o èmi. ọ̀gá pẹ̀lú ọ̀sán. Mr. Alaka. bàbá ẹ̀rọ ọ̀sán. ṣé o sì ìgbà tẹ́ fẹ́ wọlé sínú ọgbà lẹ́ẹ̀kan mo rí pé ẹ̀kan ọ̀run já wọlé ẹ gbé mọ́tò kí ló ṣẹlẹ̀ àbí ṣé ẹ má bínú ṣé mọ́tò yìí tún ti ní fọ́ọ̀tì ni. kò ní fọ́ọ̀tì. ah olórí burúkú ni láìsí wèrè ni kò mọ́ ń pa ọkọ̀ o níjọ́ kan ọkọ̀ níbọ̀ mi ó ṣẹ̀ṣẹ̀ rà lincoln ni o bọ́kàn ṣe ní fọ́ọ̀tì kékeré nù plọ́ọ̀gì lásán ní í ṣe ọkọ̀ bó ṣe di pé lóun ó tún já skẹ́ẹ̀tì nù lórí plọ́ọ̀gì lásán ti ń dààmú ọkọ̀ bó ṣe tún já skẹ́ẹ̀tì nù bí wàhálà ṣe sọnù wọ́n ra gíà wọ́n ra ẹ́ńjìnì ọkọ̀ míì wọ́n tún ra kínní jẹ́ àti àwọn sọ kùkùkù lórí kínní ẹ má gbọ́kọ́ yín fún olórí burúkú ni o. o ti ọmọ tó ṣẹlẹ̀ ok sir kò ní ọ̀kan ṣe pẹ̀lú jẹ́ àbí láìsí or whatever nítorí ilẹ̀ àpọ̀lọ̀ ìfẹ́ mọ̀ pé mo dé ibi àárín igbó yẹn lọ́hùn mo ṣe ní kí n máa bọ̀ mo kàn fíìl pé ní skul mo fíìl pé ìgbẹ́ ń gbọ̀n mi pé kí n dẹ̀ bọ́ sínú igbó kí n dẹ̀ mú gbẹ́ yà ń tèmi kí n dẹ̀ kọrí sí skul padà mo dẹ̀ mú toilet roll ní ìbọ́lẹ̀ mo dẹ̀ ìyàgbẹ́ tọ́ nìyẹn mi ìyàgbẹ́ clean tí ò sí wàhálà tí ò sí ọ̀kan mo ṣe ní kí n dẹ̀ bọ́ta ǹjẹ́ kí n sílẹ̀kùn mọ́tò ni mo ń gbọ́. tó o bá wọ inú mọ́tò yẹn o gbọ́dọ̀ wọ inú mọ́tò yẹn àìdíá mo bẹ̀rẹ̀ sí revision ní straight pé àwọn àwọn ẹbọra inú igi ìrókò ni mo bẹ̀rẹ̀ sí làágùn lẹ́sẹ̀kẹsẹ̀ ni mi ò ní kúrọ́tà yẹn I took to my head. ẹ bá fi yọ ọkọ lẹ́nu. Ah, kí ló ń sọ yìí. Eh, eh. ah. ah, ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá tí n bá ń sọ̀rọ̀ fún yín tí n bá ń sọ pé iná ń jó lórí èmi ẹ̀yin ẹni kí lọ lè wá o. Eh, ọ̀gá ọ̀gá náà wulẹ̀ làágùn jìnnà ẹ̀ ń gbọ́ sand olórí burúkú ni wọ́n mo ti mọ nígbà tẹ́ kọ́kọ́ fẹ́ gbọ́ òun ẹ gbọ́ ọmọ ènìyàn. bí mo ṣe gbọ́ kankan bí màálù. tí n bá rí màálù kan tó bá yọ àfi. kò ní di bẹ́ẹ̀ bá mọ̀ lu àbí fúlàní kankan jà ọ̀gá mo ti mọ àwọn olórí burúkú tó ṣiṣẹ́ ọ̀hún bí wọ́n ṣe máa ń ṣe káàkiri nù wọ́n máa ń yá sáǹdì kiri ni wọ́n lọ yá sáǹdì lọ́wọ́ báyọ̀ wọ́n á lọ gba mixà lọ́dọ̀ ẹ̀bù wọ́n àmọ́ fi dára tó wù wọ́n nú gbó olórí burúkú bíríkì àti nàfi ni ìwọ sì tẹ́ máa wù lèmi ti mọ ẹ̀wò àtijọ́ jẹ lérè àtijọ́ mu lérè èmi sì ni mo yá wèrè tí mo lè bá wọn gbé bí wọ́n sì ṣe wà á ọ̀gá ẹ dákun ẹ fọ̀rọ̀ wọn lẹ̀ fún mi ẹ jẹ́ kí n hándù wọn sẹ́yìn tí máa hándù wọn láàrin ọjọ́ méjì péré wọ́n gbà pé ayé ayé ayé kù síbi kan. ìfi ojú wọn hàn ẹ̀tàlátà bá bá alárúbá. that's good ọmọ tí wàá ṣe fún mi ń sìn. ok sir. lọ bá mi arrange ọ sí staff room. oh god. wàá ní wọn rí rè ní èrè. àwọn ọmọ nọfẹ àbí nọfẹ àti bílíkì màá ṣó wọn débi pé oh god now just go and arrange them in the. Ah, eh? ọ̀gá. Uh, uh, mi ò ní mo fẹ́ arrange wọn mo níwà wọn ò dáa ni eh. kẹ́lẹ̀ bá mo bẹ́ẹ̀ ṣe fi iron hand mu wọn ni tí mò ń ṣàlàyé. èyí tí mo fẹ́ ṣe gan ni ẹ̀ tí inú staff fún mi so. èmi mo sọ fún yín pé mo wà á lífù tẹ́lẹ̀ ní. ààrẹ dẹ̀ náà. sọ́sáré yọjú síbi tẹ́ni kí n lọ ọ̀gá ẹ̀ má jẹ́ kí n kó wọn. no no no no okay sir what's this. no problem no problem no problem. ah ah yes. Hmm á yàtọ̀ lára living today is today and in fact enough is enough that is it. ta ni nínú ẹ̀yin méjèèjì tó ní màrúmàrú mọ́ ọ̀gá tí ìkẹ́kọ̀ọ́ gbogbo mọ́tò kú òbí tí mọ́tò wà. olórí burúkú wo ló sọ bẹ́ẹ̀. mo sàǹfààní wo ló sọ ọwọ́ rọ. Ah, ah, ah, nínú sọ́ọ̀bù. inú ọjà ẹni sùúrù. kẹwàá sọ́ọ̀rọ̀ ẹ̀wọ̀n àjọwọ́ ẹ̀pẹ̀ mi èyí ó ti wá pọ̀ òru mọ̀ òru ọ̀gá sọ ṣe bá fìdí mọ òru mọ òru mọ òru ni. ìjọwọ́ you need girls. wetin be the problem for this school two of una dey give us problem for this school Just because na don sola abi na go enter my hand one day i go show una. àmì inú ṣe ní ẹ̀kọ́ wà most important ṣùgbọ́n ẹ̀ rẹ́dí láti gbọ́ tẹ́ ẹ̀ bá kàwé kò sí ìkankan ọjọ́ iwájú ilé ẹ̀ máa jẹ́ bẹ́ẹ̀ ni mo sọ fún yín. now pẹ̀lú pé mo dúró ẹ tó mú èkó sẹ́nu staff room ní ìgbà yìí àbí okay that's good ó ti fún mi ní impression tó fẹ́ Mr. kálẹ̀ sọmi. kálẹ̀ sọmi. who are you chain. take them outside and give them the flood of their life right now yes that is better. a gbọ́dọ̀ kọ̀rọ̀ sí eré bíi bàbá tẹ̀ jẹ́ sí a. ẹ ẹ lè bá wa sọ̀rọ̀ káwọn gbọ́ nígbà táwọn ará mi ti farúgbó ara wa kàwé àti mọ̀ pé lára àyà náà nìwé wà nígbà tí ọ̀rọ̀ wá sì dọ̀rẹ́ gba ní ìsìn ká jẹ́ pé Mr. Kálẹ́sànmí ni kọ́nà wà ah, ó yà ẹ̀mí bá wa sọ̀rọ̀ tí. yes that is final say oya ẹ ẹ ẹ ẹ sà mo fẹ́ sọ nǹkan kan fún yín sà ṣé ẹni bẹ́ẹ̀ ṣe ń lò ní ọmọ mi onífà ni mí sà wọ́n sì ti sí àwọn fákan fún mi láti kékeré tó ní í ṣe pẹ̀lú pé ìgbọ̀dọ̀ gbọ́wọ́ kì í mọ nǹkan kan láyé mi bẹ́ẹ̀ ṣe rí mi yìí ìfá mi ni ìfá àbáwáyé mi ni kẹ́mọ̀ ìwé tí má bẹ́ẹ̀ jẹun báyìí kẹ́mọ̀ má tẹnu bọ̀ kí n mọ̀ wọ́n rán ni ìgbọ̀dọ̀ náà wàá lè mọ inú mi là á mọyàn tó fi yẹ lágbára àti mọyàn fà débi tí wàá gbọ́ pé mo fẹ́ mọ obìnrin obìnrin náà pé sà kò tó wá ní jókòó láti ẹgbẹ́ ìjẹ́bí àwọn àwọn ẹ ẹ̀fọn ẹgbẹ́ ìṣe bẹ́ẹ̀ sà ẹ kò sọ rí ọgbọ́n náà nìyẹn lè gbéṣẹ́ obìnrin fún ẹjọ́ pé obìnrin wọn á lu kéèsì wọn ṣe àpò kí nínú obìnrin tó bá ṣẹ̀ ọlọ́pàá obìnrin nínú ọlọ́run ẹjọ́ ìfìlẹ ìyàmẹ ẹjọ́ ẹjọ́ ẹjọ́ àwọrọ fásà. ọ̀gá kì í ṣe pé bẹ́ẹ̀ láti pé nínú àwọn ọmọ ẹ̀ ṣùgbọ́n ìyọ̀ǹda mi lásìkò yìí tẹ bá kó mẹ́tàlá wọn ní ìgbà mọ̀rẹ́ láti lọ wọ́n. bẹ́ẹ̀ tẹ́lẹ̀ rẹ̀ lágbọ̀n mi àti wá yí àsì ọmọ rẹ̀ fẹ́ gbọ́ àwọn ọmọ tó wà lẹ́yìn so fi yẹn ẹ fi mí lẹ̀ mi lè bá wọn wí ẹjọ́ ìdákun. okay if that is the case uh, Mr. Alaka. Alaka. ẹ better sir better. ẹ ẹ uh, sir my friend you and me Uche now take them outside go out. ẹ uh, ẹ sir I have a. shut up. I say go out with them. Zambia, there. ò gún wọn lọ, Mr. Ose o. Wait, Daniel. Stand up! Get out! I say go out now. Ọ̀gá àmọ́ ẹsẹ̀ tá a ṣe. Ọjọ́ this man No. Hold on! Idiots! Oya go go go go go go go. Mr. Ose. Follow them now, follow them now. Uh, look, Mr. Akale, come here, Mr. Akale Sọmi. Gbogbo ohun tó tó lẹ́lẹ́kan má rò pé ó jẹ èmi o, kò jẹ mí rárá, exactly. Ṣùgbọ́n mo ní respect fún ìbílẹ̀ gan-an. Ìfọ̀n ni gbogbo wa ń pọ́n lézà. Next time, lọ fá tí o gbé jáde yẹn, ò ní bọ́ sí nínà mọ́. Ebi torí nínà àbí? Àmú yẹn kúrò àárín tí màá gbé kalẹ̀ fún ẹ kò ní sí kíkọ̀ wá. ẹ jẹ́ ìlú ọ̀rọ̀ pátá. irọ́ dùn lẹ́nu wèrè. ṣé kí n bá fa jẹ́ ni. gbẹ́nu sọ. ẹ jọ ẹ má ṣe bàbá jẹ́ bàbá jẹ́ ṣé kí n kọ́ lè ṣe jọ́ pinnu mi níjọ́ kẹjọ́ yọ ọjọ́ mi la gbọ́ yọ lápá lọ. ọlẹ́jú iṣó lọ. Yeah. <laughs> kílódé kí ló yẹn ni màmá kú ó gàdà kí ló bá kú kúdòrò. ikú bó. ìyàwó wọn ni pé ìyàwó wọn ni ọ̀kadà ó gbalẹ̀ ẹsẹ̀ ó wá ṣubú wá kú. nígbà wo. irọ́ ilé tẹ̀lé wọn lọ sí bẹ́ẹ̀ wọn lọ wá sọ bẹ́ẹ̀. màmá wọn ni ọ̀kadà kọlù ẹ gbọ́dọ̀ wọn ṣokó. ọ̀kadà náà ò ní ìbò lọ́dọ̀. ìyá ọ̀kadà náà mo bèrè lọ́wọ́ ilé ìwé lọ́kadà gbá ọ. èmi àkọ́bẹ̀ ètí jíde yéde ta ni. olóòlù ah, máa ní ká sunkún ní sí ẹbẹ wọn jìkẹ. ó sì kọ́ pé ọmọ náà ní jáde láàbù láyé mi ò dé ìrọ̀lẹ́ lọ. ó yìí lẹ́nu tẹ kí ló ti ń tẹ̀. nígbà tá a dé léèwé bá a ti wọ léèwé ṣé lọ́gá lọ́gá pè wá o ló bá pè wá wọnú ọ́nísì wọn lọ. nígbà tá a sì débẹ̀ náà bá ní akúnlẹ̀ náà bá tún kó wa náà bá kó wa jáde bá a tún jáde síta o lọ́ọ́ wà o tẹ̀sí ẹ̀rí ìtúndì ẹ̀dùn mi jù bẹ́ẹ̀ nígbà wọn wá kọ́ wa bóde tán ibi o. ẹ̀mí wọn wí. tíṣà nǹkan ni. bàbá wọn bàbá bàbá bàbá wọn ìyá ẹ̀yà ìyá wọn àti bàbá bàbá bàbá wọn ṣe náà bá ní orí bàá mi ṣe ló ṣe gòòrò. èmi èmi. lẹ́yìn gbogbo odùn mi o gbogbo ìtọ́jú ìṣòwò odùn mi o wọ́n máa bẹ̀rẹ̀ bóyì ẹlẹ́yìn ẹ̀yọ wọn mú nígbà tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní mu bàbá mi wọ́n ń darí rẹ̀ sí stupid nonsense wọ́n tún wọ́n ní your mother kangaroo bàbá rẹ̀ kangaroo is a vagabond. kó o tún mọ. the accountability. <laughs> hallelujah hallelujah. dábìlì jẹ́nà sọ́mọ ẹni o tẹ́ fẹ́ lẹ́yìn o lẹ́. ebu ni ètò wájú mi ti máa ń wò pé bàbá mi. Hmm báà mi tó yẹ pé èébú máa ń dùn tó láti wọ ní ìkọ́nà ẹsẹ̀ èébú ni fún wa báà mi ní èébú lára ní. ẹ jẹ́ àbẹ̀rẹ̀ ń táwọn ọmọ yìí tí wọ́n ó ṣe fáwọn olùkọ́ wọn kí wọ́n tó máa sọ gbogbo bágàbọ̀nù fún wọn. orí rẹ ò pé o ah, àlórí rẹ ò pé ah, ah. tó bá pé ni dé eh. kí tó rọ̀ fún ọ kí ni àwọn ọmọ yìí lè ṣe kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ sí da ìbò sílẹ̀ láti fi bú mi wọ́n gbádùn mi ní sùkúù lọ́la èmi mo sọ bẹ́ẹ̀. bá lọ́ọ̀rì dá wà láàyè. lápára rẹ ò ká má dálẹ̀ o. ẹ wọlé ẹ wọlé. wọ́n kà kò ní. ṣe bẹ́ẹ̀ ni ọmọ nǹkan tẹ ẹ mọ nǹkan kan. ṣe sẹ́wọ̀n ọ̀gbọ́n yìí náà ni. ọlọ́ bàbá mi mọ̀ mọ́ ń wò wọ́n yín lára o à ń sọ̀rọ̀ ẹ̀yin sálẹ̀ dé àkíyàn wọlé ní àlàsọ̀ ẹ̀. ẹ dákun ọlọ́run bá yín tó mọ́ mi ní kọ́tẹ́ mi ṣe láìkí skul yìí òun ni nígbà tẹ̀sán kan fún mi. ẹ̀pápọ̀ ẹ̀pápọ̀ ẹ̀gbẹ́ síta àní ẹ̀pápọ̀ wà dìgbẹ́ sí ìwọ ló rọ̀ wọ̀ kúkú. àwọn sọ̀rọ̀ lọ́bí àwọn sọ̀rọ̀ lọ́bí ìyá ìyá ìyá yín bàbá bàbá bàbá yín ìyá lẹ́yìn ìyá yín bàbá bàbá bàbá yín ṣẹlẹ̀ ti gbogbo ọ̀rọ̀ tèmi ló ń wọn lójú nínú ilé nígbà tó sọ fún ọ̀rọ̀ àwọn ọmọ pé wọ́n fún wọn ní kọ́lá wọ́n fún wọn ní sọ́kọ́lá ó ní mẹ́ta tó fún wọn tí wọ́n dẹ̀ kí tẹ̀lé wọn lọ́bẹ̀ tó bẹ́ẹ̀ ti iná mi náà kùnà orí mi ló máa fún mi. Good morning, students. Good morning, sir. How are you? Fine, sir. Do you all remember where we are going today? Yes, sir. That's nice. Um, in the history of this school is that we never come last. yes sir. sẹ́rí ẹjọ́ mo fẹ́ kẹ́ ṣiṣẹ́ takuntakun kí ẹ lè bá gbé first nítorí a kì gbé láṣìírí àbí kí lẹ fẹ́ gbé. first ni sir. ní agbára ọlọ́run ọlọ́run máa ràn wá lọ́wọ́ ẹ máa gbé first àbí kí lẹ fẹ́ gbé. first kí lẹ fẹ́ gbé. first ẹ pàtẹ́wọ́ fúnra yín. ojú orí máa ń dẹ̀sí o ẹ kú ẹ kú ẹ jọ. bàbá kí ló dé kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ kíjọ bẹ ẹ ẹ ẹ tó ẹ tó ẹ tó. rìbẹ́bò bákanbákan ṣàwòrò kò jìnnìrọ̀rọ̀ ìkísà orí ọ̀rọ̀ ikọ̀ ọ̀gbẹ́ kan bí òun jàǹgó. Skuribẹ́bò wèrè mú wèrè ẹ̀gbọ́n mẹ́mu yó àbúrò ó dìjà alẹ́ èèyàn ó skóńtó kúlé bàǹtù nàfi bílíkì gẹ̀jọ́ tún fúlù ọdún ládé a ó ti ṣèyí sí o wèrè mú wèrè lórí ẹ̀. skuri bẹ́bọ̀ bákan bákan ṣàwòrò kòtò jìnnìrọ̀rọ̀ ìkísà orí ọ̀rọ̀ ikọ̀ ọ̀gbẹ́ kan bí òun jàǹgó ibẹ̀ bò. èló ní kòkò ara ọmọlé ṣàlàfíà ní gbogbo owó àdìtúndákú ìṣẹ́dé a ó ti ṣe yìí sí o ọ̀rọ̀ màrẹ́ o ọ̀rọ̀ màrẹ́ o a ó ti ṣe yìí sí o àwàdà kẹríkẹrí rèé o. skuri bẹ́bọ̀ skuri skuri bẹ́bọ̀ skuri bẹ́bọ̀. Hey! bákanbákan ṣàwòrò kòtò ìnirọ̀rọ̀ ìkísà orí ọ̀rọ̀ ikọ̀ ògbẹ́ kan bí òwú jango skuribebo. dandara ka diwìn ni epo ẹ̀pà ń ṣe bí kò sí ẹ̀ lírí àdìgbọ́nà kù jọ mí àhún ikọ̀ ògbẹ́ kan bí òwú jango ikọ̀ ògbẹ́ kan bí òwú jango ẹ̀rín àrín tàkìtì ẹ̀rín dẹ̀rín kodò àrín yìí nílẹ̀ agbọ́nrẹ́ o skuribẹ́bò. skuribẹ́bò skuribẹ́bò bákan bákan ṣàwòrò kò tó kìnìrọ̀rọ̀ ìkísà orí ọ̀rọ̀ ikọ̀ ọ̀gbẹ́ kan bí ó máa gbẹ́ kó skuribẹ́bò. ọmọ ni àánú ṣọmọ ni àánú ọmọ tó lóko ké níjọ́ ṣúná èèyàn bí gbín ní ẹ̀gbín o ẹni bí àwọn níra òwe. skuribẹ́bọ̀ skuriyo skuribẹ́bọ̀ bákanbákan ṣàwòrán òkútó oh. jìnnìrọ̀rọ̀ ìkísà orí ọ̀rọ̀ ikọ̀ ọ̀gbẹ́ kan bí òwò jágbó. skuribẹ́bọ̀ ọ̀kan dáná èrè ń fọ àwo adeleke ní kọ́lọ̀ ṣẹ́gi wá tàǹtà sọ́kàn lóhùn lòun ó ṣe alágbàṣe bákan náà ní gbogbo wọn o bákan náà ni wọ́n jọ rí o skuribẹ́bó ẹ̀rín àárín yọ lójú ẹ̀rín àárín tàkìtì ọgbọ́n kún sínú rẹ̀ bá bá o skuribẹ́bó eh, skuribẹ́bó skuribẹ́bó fákanfà kan ṣàwòrò kò tó kìnnì rọrọ ìkísà orí ọ̀rọ̀ ikọ̀ ọ̀gbẹ́ kan bí òun jàgbó. skúrì bẹ́bọ̀.